òjò tó rọ̀ sewúro ló rọ̀ sí rèké ọba tó dára bí aláṣọ ló dára bí eléré jọ̀wọ́ orí mi jọ̀wọ́ jọ̀wọ́ ẹlẹ́dàá mi jọ̀wọ́ ẹ̀bẹ̀ mú bẹ̀ wọ orí mi jọ̀wọ́ dákun sọre ire o ire ire o ire ire o ire ìwọ rí mi sọre. ire ire ire. Um, ọ̀dà ọ̀dà bọ̀ ọ̀dà bọ̀ mo ti lọ o. bọ̀dà bọ̀dà ẹ wá ẹ wá mi ṣòwò ẹ wá mi ṣòwò ẹ wá ẹ wá. ẹ pẹ̀lẹ́ jàre ẹ yára sa. orí mo ń kánjú ni mo ṣe ń sọ pé bẹ́ẹ̀ o. àmì ilé ẹni pé mi ò dówó ẹ̀yìn lẹ́yìn mo kàn ń dágbére lọ ń tèmi. Hmm, mo ń play ni ẹ mọ ejò ejò ní báyìí tó máa wá àtúgbà òun ni mo ń play so ó máa wà lórí fóònù ni. ó wà lórí fóònù. snake in the monkey side, ni. ok ṣé orúkọ ẹ ni ẹ. Eh, snake in the ah, monkey side. mi mọ mi mọ mm. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mm. ẹ tó ti ń lọ báyìí mm. kẹ́ ẹ tó dé sí ó dá mi lójú yìí pé a tó oṣù mẹ́ta sóṣù mẹ́rin kẹ́ ẹ tó padà dé owó àfọgọ́ta mm-hmm. ẹ sanwó owó àfọlẹ̀ ẹ jẹ́wó owó lọ́mà ẹ sanwó owó nepa tó jẹ́ ti bàbá ẹ̀ sanwó owó cda tọ́nikọ́ san ẹ̀ tún sanwó. ṣeré léyìí tó tiẹ̀ wá bíbínú jù láyé ìyá àti ọ̀run òun ni àwọn owó táwọn àbúrò yín gbà ní èjìtere enítere èjìtere enítere èjìtere tó fi wọ four thousand six hundred èló gbà lówó oṣù. ṣé pọ́ǹtì tẹ fẹ́ yọ lẹ́tì yẹn o àti yọ pọ́ǹtì yẹn tán. mo ti yọ ọ̀sẹ̀ fẹ́ pa mí ni. ọ̀rọ̀ tí ìdìjà sẹ́ẹ̀ ti fẹ́ bá mi jà ni. Ah, tó bá jẹjà mẹjà o. ẹ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ náà sọ òótọ́ ọ̀rọ̀ náà sọ́gbẹ́ tẹ́ ń pẹ́ lè tọ́jú àwọn àbúrò yìí kí ló tẹ́ kó wọn sílẹ̀ fún. yes kí ló tẹ́ kó wọn sílẹ̀ fún agari àtẹ̀pà tí mo ní kí mo ní ìjẹta. ọ̀nà wa jókòó tí tẹ́ bá mọ̀ pé lè tọ́jú wọn kí lẹ kó wọn sọ́dọ̀ fún ẹ sọ fún mi kí lẹ kó wọn dọ́dọ̀ fún ẹ lè ṣojúṣe yín tẹ́ bá mọ̀ pé ẹ responsible ẹ máa ti ní kó gbọ́dọ̀ àwọn òbí yín lọ ẹ máa lọ lọ́jọ́ kan ẹ máa fojú kan ẹ máa fi dúró síta èwo ni wèrè èwo ni ranu èwo ni ranu olóṣìlá bẹ èwo ni adúlé bí obìnrin ẹ kílẹ̀ ló ṣe yín ẹ̀yin ẹ bá ń tẹ pọ́ọ̀sì ibi tẹ̀yọ́dé hùn tó ti yé yín ẹ jẹ́ kí n fọ́n lésì tí a ná. tèmi ò lésì ó lésì ó lésì kò sí sí ilẹ̀ tí mo lè fún yín. kó yà má ní o kó yà má ní kẹ tọ́jú nǹkan tọ́lọ̀ fún yín tágbára yóò bá dé ẹgbẹ́ hmm. kẹ kó wọ́kẹ́ lọ fi gba parọ̀ hmm. ẹ̀yin ló ṣìlẹ̀ pọ̀n hmm. ló ṣìlẹ̀ pọ̀n. ó ti yé mi ó ti yé mi Mr. Patira sẹ́gbò tọrọ sẹ́ni tẹ́ bá ń sọ̀rọ̀ láyé láyé ẹ̀jọ̀ dọ̀ lọ́n tẹ́ bá ń bá mi sọ̀rọ̀ ẹ mọ̀ mọ̀ ẹ mọ̀ mọ̀ rò láyé yín o pé bóyá tèmi bá lọ bí oṣù mẹ́ta àbọ̀sùn méjì mo lè mọ̀ wálé àwọn tani síbi oníke tí ànàmọ́dàrò ẹjọ́ jọ lọ́hùn tí bá lọ tí bá lọ tí bá dé tí kò sí ìrìn àgbà tí ìrìn àjọ wọn sì fàájì mi lára lẹ́yìn. sẹ́mi ah! ra nǹkan tẹ̀ tẹ̀ mú. ṣe ni bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀ sírègùn pa. ipò tí mi ní sírègùn ni. lórí búrẹ́dà tẹ̀wà àti sóbò tẹ̀yẹ máa ń mu lára lẹ́. owó kọ́ni mo fi rà ní. ẹ dúró dúró dúró ṣé péjọ máa ń jẹ bírèdì àtẹ̀wà bí lálálẹ́ làwọn ọmọ máa mú gàrí kan tèmi fẹ́ mu tí mi ò ní nígbẹ̀kẹ̀lé oúnjẹ kankan ẹ̀dẹ̀ tí wọ́n bọ́ bí ẹ̀bẹ̀rẹ̀ sí ní fáwọn láṣọ ya ẹ̀bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ fáwọn láṣọ ya. èso ẹ̀ lè sọ pé wọ́n ń tọ́jú ẹ̀yin náà ẹ̀wẹ̀ mi ò tẹ̀ ráyè òṣèmi ò ráyè ranù mm. wọ́tẹ́fà tẹ́ bá jọ ń ṣe láàrin ara yín nìyẹn mm. ohun tẹ́mi fẹ́ sọ ni pé kẹ́ bá àwọn àbúrò yín sọ̀rọ̀ kọ́ má dẹnu ọ̀nà mi o kọ́ má tó pé ibi ń pa àwọn ọmọ bá bá mi. ẹ ẹ ẹ má bínú alápá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. sáré yàtọ̀ àti bá gbá ilé tí. ọ̀ tí ì bí yín ọ̀ tí ì bí yín má bù yín sọ sí má fọṣọ yọmọ yín lọ́rùn ni tọ́lọ́lọ́pàá ke apá ti rad kí ló ń pè yín. gbà ta ni mo bọ sọmọ yín lọ́rùn tí mo mọ yóò sọmọ yín lọ́wọ́ ẹ taluwara yóò ṣì ẹ máa fi mí lẹ̀ náà ni. kílẹ̀ fẹ́ sí. má lu ẹ. èmi màá ní ẹ̀ máa fi ẹ̀kọ́ ẹ̀. ẹ má lọ́wọ́ ẹ má lọ́wọ́ ẹ má dọ̀rọ̀ ẹ̀ lásán ẹ má dọ̀rọ̀ ẹ̀ lásán ọlọ́ngbọ́ ọlọ́ngbọ́ ẹ wo bàtàrí ilẹ̀ ni ọlọ́ngbọ́ tí a má dèbí lọ́wọ́ méjèèjì sẹ́yìn báyìí tí yóò sọ wọ́n tí mo fẹ́ fi bá yín jà wàláì màá nà yẹn sunkún. èmi ọlọ́run èmi ọlọ́run ta lélẹ̀. sẹfẹ lọ wa ni ẹfẹ lọ wa ẹfẹ ẹdùn wẹ wẹ dùn ẹfẹ wa ẹfẹ lọ wa àbúlórí bukú ni mo dèrà mí ni mo máa mọ̀ dèrà mí ni ó yà ẹ jẹ́ kí n wá pẹ̀lú òjò tó rọ̀ ṣe ló rọ̀ sí rèké ọba tó dára bí aláṣọ ló dára bí eléwé jọ̀wọ́ orí mi jọ̀wọ́ jọ̀wọ́ ẹlẹ́dà mi jọ̀wọ́ ẹ̀bẹ̀ mú bẹ̀wọ̀ orí mi jọ̀wọ́ dákun sọre ire o ire ire o ire ire o ire ìwọ orí mi sọre. wá o bàbá jọ̀wọ́ má jẹ́ kí n ṣàkó bàtà fẹ́gbẹ́ mo láyé yìí tí mo wà o Èdùmàrè jọ̀wọ́ má jẹ́ kí n ṣẹrú àbúrò torí pé polówó bá sọ̀rọ̀ láwùjọ gbogbo ayé wá ṣe yẹsà máa ṣùgbọ́n bí tálákà bá sọ̀rọ̀ wọn kò ní gbọ́ rárá rárá àtẹ̀wọ́ ni mo bá là mẹ́mẹ́ni tó kọ́ àyànmọ́ mo fẹ́ wáyé o edumare ire ni jọ̀wọ́ wá bá mi mú ṣẹ má jẹ́ kí n ṣẹ̀rù ẹ̀gbẹ́ nítorí pé bóòrí bá pẹ́ nílẹ̀ yóò dire ni wọ́n ń wí ìyá tó jọ mọ́ kí ló dé tí fóònù ọmọ yìí ń ríǹgì tí ó gbé báyìí ẹ́ kí ló ṣẹlẹ̀ gangan agbọ́gbàtà pè tí ò ríǹgì gbà tó tún ríǹgì sì kò gbé káti ẹ̀ mọ́ kókó ibi tó dé. pẹ̀lẹ́ ọdúpẹ́ kí ló wá dé wá ṣe ń wò kí ló dé tó dòun bí iṣẹ́. ó ní ẹ máa bọ̀ ní kí ló ní wá ṣe ní. wọ́n gba kọ́ọ̀ láti ọ̀dà ìpọ̀kọ̀ wọn pé wọn pé kán sáré wa ìyànjú sí wọn wọ́n tẹ́ fi pé kò sí nǹkan tá a fẹ́ máa ṣe ní ṣọ́ọ̀bù náà ṣe ní pé kí n mọ̀ bọ̀. ó ṣe ní kẹ́ máa gbẹ́nu bọ̀ nílé kò burú. ah mami ọ̀run tó wà ta yẹn <laughs> pa wọ́n ni. àsìkò ẹ̀ láwa. mo máa fẹsẹ̀ rẹ̀ láti ṣọ́ọ̀bù délé ni. pẹ̀lẹ́kùnrin. ah ẹ eh, ẹ kí ló wà lé mọ́ mi tó wà ní. ìgbà tí mo lọ síbi iṣẹ́ láàárọ̀ ni pé tí bá ti dé pé màá bóúnjẹ ilé sọ fún mi. kí wá wo kíṣìn kí n lọ dáná fún ẹ àbí bẹ́ẹ̀ kọ́ jọ fi mí lẹ̀ kó má rò mí lẹ́jọ́. n tó ṣe kò ṣọ̀ra o ta nìyẹn. Ah! my sisters. kí ló di ọkọ mi mo ti ń pe fóònù ẹ Mami, eh? mo ní kí n surprise yín nígbà tí mo mọ̀ pé mo ti wà close by. Oh, oh. Wá tí ẹ gbé ọkàn mi á balẹ̀. Ẹ máa bínú. Báwo ni Johnny? Fine, thank Báwo you. ni service? I miss you, Mami. I miss you too, I miss you too. Báwo ni gbogbo nǹkan? Àdúgbò ẹ̀fọ́ lọ. Mo lè ṣe dáadáa lórí. Ah, dé ọ̀rọ̀bọ̀ mi tún dé, ìgbà tí ìrọ̀bọ̀ sí. Ah! Mami, eh? rí <laughs> Ah, bó ṣe fresh wo ah. tiẹ̀ stress ara rárá níwọ̀n ẹ̀sìn campaign. èmi kẹ <laughs> èmi really stress ara mi like that. really uh, gbogbo uh, endurance trek ta máa ń lọ fún yẹn èmi ò bá wọn lọ kí n lọ máa pọ́ǹgì pọ́ǹpẹ̀ kí n lọ ṣe ṣe máa kọ ra pretend síbi tí mo wà ní wọ́n yà fi mí lẹ̀. àbúrò <laughs> ah, mi abẹ́rẹ́ ẹ̀wọ̀n skin eh, eh. rẹ̀ I took after you. <laughs> Same here, sis. So fine, thank you. I've got loads of styles for you to make for me. Mo lè wait kẹ́ gbé style yẹn sí mi lọ́rùn báyìí kí n jáde tán. Kọ́ níta ló ràn kí n lẹ́gbọ́n mi ni. Ah, no problem, no ah, problem. Má bàa ju èso fún ọ, má ju aṣọ ẹ̀ náà. Aṣọ kí ló rán? Kò máa ì tí ìmọ̀ maṣíìnì tẹ̀lé ibi tó fẹ́ ránṣọ. Ó jẹ́ pé kọ́sítọ́mù tó ránṣọ fún ẹ kó tó lọ sí sáfíìsì kó wá bẹ́ẹ̀ gba gbogbo aṣọ tó bá fẹ́ rán kó rán kó má lọ sunwó ná. Àwọn ọmọ kan ṣe orí wọn ti dọ́ta ó lọ bèrè nǹkan tó yà àbẹ̀ àbẹ̀ ború ẹ̀ máa jẹ jàre kẹ tún jẹ fún. ah bọ mọ́mí mo rò bóyá ní kò sí oúnjẹ kankan nílé tẹ́lẹ̀. Ah, ah, irú ọ̀rọ̀ wo nìyẹn mo sọ fún ẹ̀mí yẹn mo ní ọ̀bẹ ti wà lé ṣé mi ni máa tẹ̀bà fún wọn ni. jọ́ dìde kó lọ gbé lọ́dọ̀ náà tó bá fẹ́ jẹ kó má kó sí mi mú ó tún parọ́ mọ́ mi lójú mi mo ní ọ̀bẹ wà lé o mi ò ní kó sọ bẹ́ẹ̀ àbí àbẹ́sẹ̀ mi ni kí lọ kó síná kí bẹ́ẹ̀ fi tẹ̀ bá ní. mọ́mi. ẹ ọkọ bomi sára báyìí ó yá nìṣó wọ́n ti ẹ̀ wá bá gbẹ́rù yìí náà wọlé náà. This food is delicious. Mo ti miss oúnjẹ lẹ́gàn. Bọ́n, ṣebí dáàdì ni mo máa bá àwọn létí bá máa fi dé láti service ni dáàdi Àjàlá travel ni ó kàn tiẹ̀ síwájú bẹ́ẹ̀ ni ẹni tó ti kó ní láti bí oṣù kan ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan ṣá ló ti fi inú ilé yìí lẹ̀ bó ṣe ń lọ tó ń dé nìyẹn wọn pé Àbújá ni iṣẹ́ ẹ̀ wà so. so dáàdi parọ́ fún mi. Hmm. ó dìgbà tó bá dé kí n tó bínú sí mi ǹdẹ̀ mí sùn wọ́n á parọ́ fún mi pé màá bá òun lè. Hmm. etí wo ló ń bá mi gbọ́ pé mọ́mì ń fi mí kí àbúrò mi ẹ̀ṣẹ̀ wo ni mo lè ṣe mọ́mì tó fi ń treat mi bí ìgbà tẹ́ pa àwọn kan náà dẹ̀jẹ̀ lé mi lórí ah, àbí mọ́mì kan ló bí mi ni kí wàá ni mo ṣe kí lẹ̀ṣẹ̀ mi mo dáná mi ò taste nínú oúnjẹ ẹ wá ní kí n máa jẹ gálà mọ́mì. Ah! Ìwọ Ọlọ́run, má wò mí ràn. Ọlọ́run dá sọ̀rọ̀ ayé mi. Ah! Hmm. Bọ̀, màmú, ó ti sísá mi ò jẹun. Ó ṣàlùyé. Àti mẹ́ta ló ti sà. Mọ̀mí, wọ́n ṣẹ́. ṣébi tó ń jẹ wá ni. àwọn tí lè fi dáṣẹ̀ rí àfún ni ohun téèyàn bá ní lágbára láti lè dáṣẹ̀ rí àfún yàn lèèyàn máa fi ń dá fún nígbà tí mi ì bá fún lóúnjẹ bóyá kọ́kọ́rọ́ orí ẹ̀ tó sọnù yẹn á wálé orí ẹ̀ àpé àmọ́ tó ń ṣe. mọ mi hmm? àwọn màá lọ sóúnjẹ yìí hmm. ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó ṣe tira wọn. ìgbà náà wà ń kọ́ ẹjọ́ yẹn ti tó wọ́n á jẹ́ ká ta sápá mi lórí èyí ń rojọ́ lórí oúnjẹ. sista mi. Hmm? lé níwájú ọkọ mi àwọn owó tó lè. ọ̀gá abeg abeg abeg ọ̀gá ọ̀gá ẹjọ́ ọ̀gá abeg abeg there is no way we can find job again abeg. láti gbà tí mo ti dá yín dúró pé ẹ̀ níṣẹ́ pẹ̀lú wa mọ́ níléeṣẹ́ yìí ẹ̀ tí ì lọ. we no fit go anywhere we no fit work no work no work. ẹ fẹ́ jalè kẹ́ tó lọ. Ah bẹ́ẹ̀ fẹ́ wá jí nǹkan research ọmọ nọ́mbà tí àwọn ọlọ́pàá lè gbé lọ́wọ́ kan. Ah, ọ̀gá ìyá olùyàbíjọ ní dùn. ọmọ bí ah. ọlọ́pàá fún mi. ọ̀gá abeg abeg. ọ̀gá ìjọ ọ̀gá ìjọ ọ̀gá ìjọ ní dùn. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá. ẹ ń fún pé mo rí ọ lónìí ó tẹ̀lé mi wálé lónìí two oh my god eh, eh. so wá rí tí a to tún wọnú ilé tán tó bá bá mi ṣeré so yọ tó gbé mi débì kan tí ń dé rí tó gbé mi délẹ̀ lérí gangan sọ̀rọ̀ mi yọ tó bá jẹ́ ọbọ sinmi tó dé alára mi tára mi bá gbá yagiyagi tára mi gbá tó gbọ̀n mi jìgìjìgì tó gbọ̀n mi jìgìjìgìjìgì tó gbọ̀n mi sọ́tò jù mí sósì tó gbá mi sọ́tò tó gbá mi sósì tí mo kàn wọ inú àwọn gbà sọ̀rọ̀ mi yọ two hundred thousand ló yẹ kó jẹ́ àmọ́ mi fẹ́ pín owó lẹ́yọ ẹyọ mo four hundred sí i mo pàdé gbogbo ẹ̀ dé ó jẹ́ five hundred. honey darling sugar <laughs> darling. Sorry. my honey oh, oh. my sugar gbogbo ọkọ tó bá fẹ́ pè mí. my tea oh. oh my god I love you so much. Eh, ẹ gàdúgọ. richard sir. ẹ sọ́kọ̀ rẹ fún mi ṣàlàyé fún mi pé mọ́ pé kí ló fi yàtọ̀ sí gàdúgọ̀ ọ̀hún rizadi rizadi àti gisa kí ni ìyàtọ̀ méjèèjì ọ̀dẹ̀ lọ tẹ́bẹ̀dì fún mi kọ́ lọ I don't understand. Eh, ọmọ kó tiẹ̀ kọ́ lọ tọ́bẹ̀dì gọ̀rúgọ̀ ọ̀dẹ̀ gbẹdẹrin ọmọ alálùbáríkà ìwọ kọ́ yìí sórí gbogbo orúkọ aládùn tó bá fẹ́ sọ mí gbogbo ìnagijẹ tó bá fẹ́ sọ mí ó kọ tíyà mi tán sọ mí àtòrúkọ tí bàbá mi ọ̀ràn mi o lè o lè pè mí ní ṣúgà o lè pè mí ní ọ́lì o lè ẹ eh, ah, ọ̀tàn ọ̀tàn tó bá yẹ ó tó pè mí ní jàgàbá ọ̀bẹ̀gàn inú ilé ni mà ti sọ. Ah, ọmọ ìbá yé mi dẹ <laughs> ọmọ ìbá yé mi dẹ. àmọ̀jọ́ ló rọwọ́ pẹ́ mi. ìdúró mi. Ah, ah, sugar daddy sugar daddy of Lagos of lele ó pọ̀ sẹ́. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọlọ́run ní jáde lónìí bá jáde lónìí nígbà ìní dárí jìnnà mi ìní dárí jìnnà mi hmm. torí kò sí bí áńgẹ́lì ìdìbò ṣe lè parí áńgẹ́lì mi. <laughs> olóòtú mi nìkan hmm, hmm. ọmọ ẹlẹ́lẹ̀ mi <laughs> onídùúró mi òrìbó dàbí àga ọba àti ìjòyè àti ti olórí ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọbẹ̀ tó dùn owó ló pa o ti ṣe tán nísìn nísìn tó wọlé yìí ló ti sáré tẹ́bẹ̀ẹ́dì tó wà ń. ọdún ọlójú ọ̀dà kí ló mọ̀ tó kàn wọ́n àní kí lọmọ tó kà fún bébí mi ọmọ tó kà ọ̀dà ọ mọ̀ pé mímu lọ́kàn fún. Yes, I get juice. Hello, hello, hello. Please, I don't want any juice. Hello, mo fẹ́. Baby. Eh? Gbogbo juice tí mo fẹ́. Mhm. Ara yín ló wà. Ah, nǹkan ṣe ni. Ben. Yeah. Gbogbo o fẹ́ kankan. At all. Gbogbo tó fẹ́ mú pátápátá. Ara yín ló wà. Ara mi ló bọ̀. Oye. Oye. Ye. Ye mò ń bọ̀ mò ń bọ̀ mò ń padà bọ̀ àbọ̀ o tá eh, a bá ṣeré tán i mean tá a bá ṣeré tán àbí tá a bá. tá a bá ṣe tán. àbí tá bá ṣe tán tó ti yọ mo ti mọ̀ pé ebi lè mọ pa ọ báyìí àbí kó pa ọ tá a bá ṣe tán kí ni tó fẹ́ jẹ gangan kò sí tó fẹ́ jẹ nínú ilé tí o sì kò sí kan náà wọ́n kàn dá kan tó fẹ́ jẹ nínú bàtà. àwọn máa jẹ white rice and um, fresh fish. Okay. That's so, so ti gbọ́, olóhùn fẹ́ wet rice. White rice. Mhm. Àti yeah, fresh fish. Fresh fish. Fresh fish. Fresh fish. Fresh fish náà yẹn. Okay sir, kò sí wàhálà máa uh-huh. máa ṣe. Ẹ uh-huh, so ti yọ. Uh-huh. Ẹ kí n lọ ṣe yẹn nù kitchen. Irọ́ ọmọ wulẹ̀ lọ kí sìn, ṣé ń bì? Gòdúgò. Báyọ̀ dẹ. Bébí, ṣé àwọn nìkan náà ṣe gbogbo adúrúṣẹ́ yìí? Ó ti pọ̀ ju ah. ti ọ́fíìsì. <laughs> Ṣé Richard? bó ṣe ń wo òun <clears throat> tó máa ń gbọ́ ìlú mẹ́jọ ẹnìkan ṣoṣo ìlú mẹ́jọ ẹnìkan ṣoṣo tó dé bàlíngà ní jẹ́ bẹ́ẹ̀ onílù lẹ́yìn barista jáàsì ni mo ń lù kó lóun fẹ́ òun kẹ́ bàbá oníbàbà hmm. ah. eh, rísàdì ń ṣe òun náà ń ṣàwọn iṣẹ́ kan àmọ́ iṣẹ́ òun náà ò fi bẹ́ẹ̀ náà pọ̀ lójú tèmi hmm, kò jí ìdí iṣẹ́ tẹ́nìkan lè ṣe lọ kí ni ṣe yọ wà ní inú ọkọ̀ yọ wakọ̀ eh, ń ṣiṣẹ́ lọ́fíìsì eh, yóò ṣe píye bàbá tó fẹ́ wọlé yóò sì géètì bàbá fẹ́ jáde yóò sì géètì. iṣẹ́ yẹn ti pọ̀ jù ẹ ṣe ibi gbẹ́dọ̀ tí yóò tunu ilé ṣe yóò dáná tẹ́bẹ̀ẹ̀dì lọ́ba tán. ẹ ṣe kúkú gbẹ̀yàn kan mọ́ wọn so that ah, ah. alewa easier wọ́n ti ga jù fún iṣẹ́ yẹn. nítorí tó bá jẹ́ pé bó ṣe gàùn ni mo ṣe fẹ́ gbéṣẹ́ fún iṣẹ́ ń kéré sí mm. àwọn iṣẹ́ ti ń ṣe ń kéré màá tó yẹ kí n wá méjì torí ó lápá lẹ́sẹ̀ bí ajá náà kọ́ à sísàdì. sit that let's eh? go inside. ah ní sùúrù jẹun fún ọ lé sí ọ̀rọ̀ rẹ kan ọkọ mo sọ fún ọ mo ń padà bọ̀ o ní gbogbo tó fẹ́ mu olówà lára orí bẹ́ẹ̀dẹ̀ ni sì máa gbà. o fẹ́ mu o fẹ́ fẹnu gbà yé ọlọ́run o sórí tí n bá mú ọ sọ́wọ́ báyìí <laughs> tí n bá mú ọ sọ́wọ́ ó pe ilé agore òní ríǹgì ọlọ́run <laughs> ọmọ ọlọ́mọ ọmọ mi ọmọ mi. Ah! mo yẹ ọmọ tó mọ ló dúró dúró pé báyìí ó nà tán mọ́ nà tán mọ́ nà tán ní bọ́sọ́nà ìbàdàn. mo gbé akátijọ́ náà ó ti jó ata. ọkọ mi báwo ni gbogbo ẹ ṣé gbogbo ẹ ti pé ṣó ti yẹ̀wò dáadáa ẹ wo má gbàgbé kankan lẹ o ṣé o gbàgbé nǹkan kan. mọ́mí o ti pè é. àmì ah, ìfẹ́ kó tún dọ́hùn kó tún di pé ìwé kan náà máa tún sọ pé kù ni. rárá rárá tètè wá pé. Hmm? mo fẹ́ lọ sí ibiṣẹ́ ọ̀gá mi ní kàtètèdé láàárọ̀ o ah, ah, ó dáa kò burú máyì tí ìfò lọ ibiṣẹ́ ibi táàbùrú ẹ̀ ń lọ yóò máa tẹ̀lé ẹ̀jìjọ máa lọ. mọ́mí. Hmm? kí ló dé. ó ní. tó bá débi iṣẹ́ sọ pé èmi ni mo rán ẹṣẹ́ ó máa tẹ̀lé lọ síbi tó ń lọ ṣé tó ń bá sọ pé kó lọ ṣe photocopy kìíní kan ṣé òun ló tún máa sáyé lọ ṣe photocopy. n ah. ò lè nídìí kankan bẹ́ẹ̀ i'm an adult. ẹ o ní ìdí ẹ. tó bá ti rẹ́dì jẹ́ ká wo o ní ìdí ẹ nígbà bá dọ̀hún sí ìtọ́ ló fẹ́ ní onídìí exercise book kan òun ló máa sáré lọ rà báírò oníkòlùmọ́wá òun ló máa sáré lọ rà àbáwọn nǹkan mi ìbọ́lẹ̀ fẹ́ pa nǹkan kan lẹ́yìn rẹ̀ sàlẹ̀ nídìí onídìí ẹ̀ ẹ̀ kó tẹ̀lé ìwọ máa wulẹ̀ wọ́rì màá sọ fọ́gẹ̀ ẹ̀ pé mi ni mo rán ẹ ṣẹ́ ó yá ó yá ó yá pé báàgì fẹ́ tètè lọ àsìkò ti lọ jẹ́ kó tẹ̀lé jẹ́ kó tẹ̀lé jẹ́ kó tẹ̀lé kó bẹ́ẹ̀ dán kó bẹ́ẹ̀ dán ó mọ̀ ó dáa ìgbà tó bá dán wọ́n lè ní kinní kan ló tún kù wọ́n lè ní ẹ fẹ́ lọ ṣe kinní kan ni. sorry. Eh? ṣẹ́rí uh, lady yìí ò wà qualified fún. Ah. Ah. ṣẹ́rí position tí a need èèyàn fún accountant ni but microbiology ni lady study ah. so kò lọ sàn. nílé iṣẹ́ tọ̀dọ̀ tiẹ̀ àbí tèmi. ẹ kí ni etí o fi rò pé kò yẹ kí a ó ló ṣe makro kinní kan nígbà bá se makro kinní ṣe makro ni wọ́n fi ń gbàyàn bí iṣẹ́ ni ṣe ọmọ yìí tó ń wò yìí ó lójú inú rárá ń tiẹ̀ ó lójú inú ó rí súrà ara ọmọ yìí ni ìgbé irú ọmọ alágbàáká tó yẹ mọ gbà sẹ́nu iṣẹ́ tí iṣẹ́ mọ́ mọ́ bí lòkè nú ni. àti pé sà um, ni pé kò ní experience rárá six years experience la require fún position yẹn sà. driver ni mo fẹ́ gbà ni ṣé driver mo fẹ́ gbà ni dẹ́fà náà mọ́ sọ pé ìyọdún báyìí o ti gbọ́dọ̀ lò ń bì kan o kó tó wá mọ̀ wà wọ́n ọmọ yìí jọ bẹ̀rẹ̀ ń bì ibi tó ti bẹ̀rẹ̀ náà nù fún tó sì sọ̀hún fún tó bó ṣe ń bẹnu tó ń bẹnu yẹ̀yẹ̀ ọmọ yìí tó ń bẹnu sọ pé bákàbàkàn ó yẹ kankan sí ọ lórí ni. wọ́n mọ̀ ti sọ. kí tó ni. àti pé aṣọ tó wọ̀ yìí ò wá kò decent sir fún position tí a need for for dress for interview sir. kọ́sìmíà ó ṣe wo aṣọ tó bá yẹ kó wọ̀ kó wọ̀ fún un kó lè e. tiẹ̀ gọ̀lúgọ̀ orí ẹ̀ ti burú. ìwọ ti rí sẹ́ńtì ẹ̀jà rẹ̀ ah, lónìí náà lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ sọ̀rọ̀ mi yọ sórí fún pé o ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ o ti wá ń lọ́ta lọ́dọ̀ wa o ti ọlọ́run ti bọ̀ àwọn ọ̀tá rẹ̀ hàn tọ́lọ́ bá ti bọ̀ tẹ́ ní ẹni kò lè pani mọ́ mo bẹ̀rẹ̀ owó oṣù rẹ pẹ̀lú three hundred thousand. Ah, ẹ ṣe gan ni sá ẹ ṣe gan ni sá. ìgbà kò tó pẹ́ kò tó dédé dé sókè ohun eh. arẹwà ìkúnlẹ̀ sọ̀rọ̀ mi yọ sọ̀rọ̀ ń gbọ́ mi. bẹ́ẹ̀ni sá. sọba fẹ́ bẹ̀rẹ̀ ní ìsìn o mú ọmọ ẹ lọ sọ́fíìsì ní ìsìn o eh. mú ọmọ ẹ lọ sọ́fíìsì bíi tí àkántàntì yà fún wa hm? bẹ̀rẹ̀ lónìí sá. Eh, bẹ̀rẹ̀ lónìí olónìí yìí náà tó ah. ti yí ọ ìwọ mú lọ sọ́fíìsì rẹ̀ ọ́fíìsì àkántàntì mú lọ bẹ́ẹ̀ ẹ ṣe gan ni sá. mú lọ bẹ̀. bọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ lọlé kí n lọ bọ̀ṣọ̀ sí ìtàn ti sọ pé nǹkan tí mo wọ̀ yìí kò dí sẹ́ǹsà. òkè kó lọ fi yóò ń dágbére fáwọn ará ilé pé yà ó ti rí iṣẹ́ o bẹ́ẹ̀ni sá kò sí wàhálà. ẹ ṣe gan ni sá. kí ló kó kọrẹ lẹ́ẹ̀kan sí tiẹ̀ ọlá ìtàn ni sá òkú oríire ẹ ṣeun gan sá òkú oríire <laughs> pẹ̀lẹ́ bàǹkẹ́ ni kí wọ́n lé ọ̀dọ̀ yìí sọ ti yọ pẹ̀lẹ́ ó ti rí sẹ́ǹtì ẹnu lọ. lọ fún hiv ní fa. hiv báwo tí ó tọ́jú ẹ pé a ti gbà yàn ẹ ó ti tán ó ti tán. àmọ́ láyé ẹ tó fi kú tó bá ti rí ẹni tó gbé ìwé wá tó fẹ́ wọṣẹ́ mọ wojú mi kó tó mọ sọ fún ọ pé wọn ò lè rí sẹ́ o bíbẹ̀ kọ́ ọmọ sẹ́ ni o. wọ́kọ́ lọ́gùn ṣéwèé tán gbé wọn fi wọn sẹ́ ni súrà làwọn ọmọ owó ká tó gbà yàn. àjẹjẹ nítorí ẹ pé tó ná ọmọ sẹ́ gbé kínní kó wájú mi kò ní kí ọmọ oní tí nǹkan máa ń wá tí gbígbóná kí n fi pa tínkìn. Congratulations. I'm sure mommy will be very happy. I know. yeah. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀, mo ti request fún Taxify. Okay. So tó bá ti dé, a kọ́kọ́ drop yẹn síbi iṣẹ́. Okay. Kí wọ́n tó máa lọ lé. Okay, no problem. Uh, <laughs> let's hold on for the. Yeah. ẹ́ ó ti ríṣẹ́ wọ́n ti gbà ẹ́ olúwa ṣeun ọkọ mi kú oríire báwo ni owó tó fẹ́ sọ fún ẹgbẹ́ pẹ́lẹ́ dáadáa. wà ok in fact ọ̀nì tó bá possible ni wọ́n fẹ́ lè ní kí n bẹ̀rẹ̀ lẹ́nu bó di next week monday. next week monday ẹ ẹ. oyin rẹ. ee olúwa mo dúpẹ́ mo dúpẹ́ mo tọ́pẹ́ dá. hello ah ṣé dáadáa lẹ wà ó lèmi mo rọrùn iṣẹ́ ó pẹ́ kó tó débi iṣẹ́ àbí ẹnu orí ẹ̀fọ́ dànù èmi ìránṣẹ́ o mo ni mo ti ránṣẹ́ ẹnu dáadáa ó rìnrìn ìradùn ó rìnrìn ìyà lọ nìyẹn ó dínrìn ìyà abẹ́dá sẹ̀ríà fún mi ìránṣẹ́ jẹ́ kí mo ràn ìránṣẹ́ o ẹ ṣe jàre ó dàbọ̀ ẹ̀nà kó sunkún wálé. Mami, mami, ṣe bẹ́ẹ̀ yín lẹ fọ́ sísá mi pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé mi dé ọ́fíìsì mi dandan. Uber tí mo ọ́dà nígbà tí mo kúrò lọ́fíìsì, òun ló drop wọn níbi iṣẹ́ kémi tó máa bọ̀ ń lé ń sìn. Ẹ̀dẹ̀ ní kó dá sẹ̀ríà fún wọn, that's not nice, mọ́mi. Jẹ́kọ̀ọ́nù inú bí mi kò mọ máṣíìnì tẹ̀, kò mọ aṣọ gé kò sí kankan tọpọlọ ẹ pé tọ́ bá na ọpọlọ ẹ orí àpò wájọkọ wájọkọ wájọkọ kí jọjọ kọjá rẹ jákèrò ṣẹ́nu ọba ni ó yà ń fọ ẹ. Mm sáré ro pàtó yà ń fọ́ tàyè. sweet mother màámi. Um, sir mo lọ sí ọ̀dọ̀ accountant mo lọ gba report wa lọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ jẹ́ kó yé mi pé for the past two months wípé owo tó ń jáde láti inú complain ó ju owó tó ń wọlé lọ so sir mo ní kí n pe àkíyèsí mi sí in case ti ẹ bá mọ̀ mo dẹ̀ sọ pé e mo torí tẹ bá mọ̀ àní máa ìmọ̀ máa ná owó bẹ́ẹ̀ sàn. ọba ọlọ sí ọ̀dọ̀ àkántàǹtì lẹ́yìn mi ṣé mo rán ọ ni ìwọ kàn lọ ń tiẹ̀ dákun rizadi ìwọ ló nílé iṣẹ́ yìí àbí mi àwọn owó tí mò ń ná ìwọ ló ní ṣé kì í sanwó mi kí ló ń tó wá gbà lérò tó fi lọ ọbẹ̀ lẹ́yìn tó lọ béèrè pé iye kan wo ló wọlé o iye kan wo ló jáde o. mi ò lọ ọbẹ̀ lẹ́yìn mo kọ iṣẹ́ mi náà ni mo ṣó pẹ̀lú iṣẹ́ tí mo ṣe sá. sọfẹ́ gbó tọrọ gbogbo tó bá wù mí mo lè fi lé iṣẹ́ ìsìn tó bá wù mí mo lè ti pa kẹ́ni kankan mọ̀ ìṣẹ́ mọ́ra láàrin ọdún kan nígbà tẹ́ wà lockdown ṣó ti yọ tó bá tó wù mí mo lè sí. one more thing sir kí ni. Um, sir ní last month eh. mi ò gbowó oṣù sir and month iná dẹ̀ ti fẹ́ parí so mo ní kí n rán ilé tí case tó bá yẹ pé ìgbàgbé sir. ìgbàgbé ìgbàgbé tí ó bá yẹ pé orí ẹ ti burú ọpọlọ ẹ ti lọ ìwọ tó gbà mí lámọ̀ràn ní ìsìn tó gbà mí lámọ̀ràn tó ní owó tí mo ń ná ti pọ̀ ju owó tó ń wọlé lọ o ẹ owó wa ń béèrè owó oṣù lọ́wọ́ mi ọmọ pé owó tí mo ń ná yóò tún máa pọ̀ sí ni sórí kó tó lè rówó ṣùgbọ́n kan gbà lọ́wọ́ tèmi báyìí ó dìgbà tí owó tí ó bá ń wọlé tó pọ̀ tó owó tí mo ná lọ ìgbà náà gangan lówó oṣù yóò máa lọ déédéé òkú lẹni tó ń fún lówó sọ lẹ́bí sọ lára sọ lọ́mọ sọ níyàwó ni àbí kí ni mo lọ fẹ́ náwó sí. ọmọ sì bí ọ̀rẹ́ tó bá lọ gbowó lẹ́yìn mi ríṣáàjì ríṣáàjì tó bá lọ gba owó lẹ́yìn mi ah! ó rí mi wò bí ràn ọdẹ òsì gọlúgọ. Richard sir. mo ní tí wọ́n ti gbọ́ngàn olùkọ́ kò mọ́ ma ó ṣe tọ́ba jẹ́ rísàdì ọmọ kẹsàn-án ni mo ní gọlúgọ. kó sì tẹ̀ tẹ̀ kọ́kọ́ kó sì kó wájú mi náà kó sì kó wájú mi. ó máa kó máa bá mi sọ bí mo ṣe fẹ́ náwó mi ìwọ ló bá ń sẹ́ rẹ̀ tẹ́lẹ̀ mi. kó kó kó kó kó kó kó sí bọ́tà dáadáa dáa sí i tí ẹ wá ń bí tọba tọba tọba tọba tọba tọba tọba yá màá padà sọ fún kíkọ́ fagbó orungbọ̀n bóyá orungbọ̀n tó jọ ń dá sí ló jẹ́ kó káàdì fífẹ́ wọbẹ̀. ọba mọ̀dúró síta dúró sórí páànù dìndìnrín gọ̀lúgọ̀ àwọn gbàyàn lámọ̀ràn tọmọ tí ó kó báyìí àwọn àwọn tó mọ̀ pé yóò bá tiẹ̀ jẹ́ ni ọmọ gbà mí èmi náwó ju èmi náwó ju bàbá sọ pé mo lè náwó mi èmi mo sá lówó ni ṣé rí nǹkan tí mò ń try láti sọ fún yín ni pé ṣé rọrọ Mr. Owólabí ni mò ń sọ fún yín ibo náà ti rówó. o kí ló dé tẹ̀ ń ṣe báyìí ó ṣeé ṣe kán ṣoògùn àbíkọ́dẹ̀ ti gọ́ṣẹ́ fún wọn ọ̀nà kan náà tó wù kó sí bẹ́ẹ̀ ṣe lè rówó. ẹ wo ṣẹ́rí tẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹ yé gbọ̀n ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń ṣe báyìí yẹn ah, ọ̀rọ̀ tó tọ́ là ń sọ. ṣé bọ́ ṣé pípọ̀ mi dẹ̀ ní lára ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ èmi náà dẹ̀ ń sọ̀rọ̀ ẹ jọ́ torí ọlọ́run omi ò ráyè òṣì o. ọ̀rọ̀ yín sú mi o ẹ ṣe bẹ́ẹ̀ ah, ẹ gbé handbag dání ilẹ̀ káwọ́ jọ báyìí. tẹ bá dẹ̀ fẹ́ ní nǹkan máa sọ tẹ̀rẹ̀ fẹ́ sọ̀rọ̀ lọ tàbí kẹ̀ tó wù í kẹ́ pọ̀s ẹ ṣe kọ́nu gbogbo ẹ̀. èmi kò sọ fún gbin tẹ́rí máa nìyẹn ṣáàní lọ́kọ̀. ẹ ah, kú ah, àpérò. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ Mr. Usman. ó kẹ́ gbọ́. ta ló ń jówó ta ló ń jówó. ọ̀hún jówó Mr. Owólabí. kí ni Mr. Owólabí. kí ṣe. pẹ̀lú gbogbo gbèsè wọ́n ti lówó gan-an irọ́ ni. ọlọ́run eh! ti bá sí rí wọn ọlọ́run ti bá sí rí wọn. irọ́ ọlọ́run ò bá sí rí wọn ṣògùn owó ni. Ah! mr patira mr patira. ẹ fi wèrè náà jàre kẹyẹ dún ní ẹyẹ túmídọ yẹn. a máa ma sọ state cid náà ti ń ṣiṣẹ́ ó yẹ kẹ́ rántí. ẹ tó ní pọ́njẹ́ state cid kí n má lè sòótọ́ ogun owó ló ń ṣe. òun ni ogun owó ni. mr patira ẹ rántí pé ẹ̀ṣẹ̀ bímọ tuntun sílẹ̀ hmm. ni. ẹ pé mr wọlé àbí báyìí ẹni pé kan dúró kí n dúró báyìí kan sọ fún mi hmm. ọ̀gá àwọn tó kú ẹ mọ̀ mr richard tí bàbá ẹ lówó tí mr olabi ń bá ṣiṣẹ́ ṣé mo kó ti kú ó ti kú definitely. Eh, wọ́n ti kú bọ̀ wọn ọmọ nǹkan tó pa wọn kò sẹ́ni tó mẹ́rin sí. mr olabi ló ah, ẹ lọ rè ẹ mr alapatira you are sure of that right. yeah mo sure mo sure pa kò síbi tí mi ò lè dé lórí ọ̀rọ̀ yìí. actually mi ò sí ní duty lónìí eh, eh. so máa lọ wọlé sìn ṣé ẹ ẹ lè jáde báyìí àá ah, kí ló ṣe mí ẹ mọ ìdí lẹ fẹ́ jọ lọ. Ah, that's very good màá wọlé sí màá lọ change i need to take you to the station. ṣòtán so gbogbo ìtẹ̀mọ̀ gbogbo tí ẹ mọ̀ yẹn ẹ máa lọ sọ ní station. bọ́bá pa èmi. ẹ eh, máa pé eh. máa pé cso sílẹ̀. ṣé mo sọ fún yín tẹ máa ma gbogbo nǹkan lẹnu yín fẹ́ sọ gbogbo nǹkan ló fẹ́ sọ. irọ́ ṣé kéèyàn má sòótọ́ ni. ọmọ tuntun tẹ ẹ̀ṣẹ̀ bí mo fẹ́ mo fẹ́ ṣe fẹ́ tọ́jú ẹ̀ ó náà ti ń mú yín lọ yìí. ó náà ti ń pè yìí. mr usman. Mm-hmm. Mm-hmm. Okay. good evening, sir. Ah. Yes, um, I need to. Uh, I'll be coming to the station with um, a witness. There is um, a case. Ẹ ti uh, Yes, yes, sir. Mm-hmm. Uh, right, oh, oh good. oh, good, good. I'll soon be on my way, sir. Exactly. Yes, yes. Bẹ́ẹ̀ni, wọ́n ti fún yín lórúkọ ní station. Right. Yes, sir. Yeah, I'll soon be on my way, sir. Sean? Yes, sir. Okay, so uh, Mr. Apatira, mm. get ready. We'll be going to the station right away, okay? I'm coming right back. I'm coming right back. Wọ́n ti fún yín lórúkọ kẹ́ tí ó débẹ̀ nọ́mbà náà tí fún yín Mr. Apatira kí ẹ gbórúkọ tó ibo lẹ́yìn lọ. Bẹ́ẹ̀ lè lọ. Kí ló dé? Ah, wọ́n ń bọ̀ wọ́n lẹ́fẹ̀ẹ́ jọ débì ẹ wá ń lọ ṣé bàbá máa sọ fún yẹn máa gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ apá ti ti dálẹ̀ tagbára yín ò lè ka ẹ̀ wọ́n á bí mi lórí ìjókòó kó sì kan tó kàn mí kó ṣojú mi ò pẹ́ ń ó jẹ́ ti yé yín. láyé ọmọ tó ń bá mi ṣáyìn ṣù yẹn dà. Ah, where is Mr. Alapatira? láìdé kọ́ tí mo ní kí ló bá mi ṣáyìn ṣù Mr. Alapatira dà. mi ò mẹ́mí ò jẹ́ nìkan kan mọ̀ nínú ilé mo dá jókòó látàárọ̀ mo dá wà ní o. Mr. Um, aṣebi obìnrin. kí ló ṣẹlẹ̀. ẹ eh, quiet for the last time mo lọ wà. ẹ pé kí n quiet ẹ pé kí n quiet ṣé mo mẹ́nìtì ni wọ́n ti bọ́nà ọba ìlú ọ̀nà ọba ìlú wọn gbà kí ni mo ṣe kí lẹ fẹ́ ni mo ṣe ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ máa máa mu gàrí. ẹ ń gbó mi lẹ́nu. mi ò gbó yín lẹ́nu báwo mo ṣe máa gbó yín lẹ́nu ẹ ṣàánú mi mo fọlọ́ ọba pẹ̀ yín ni ẹ jẹ́ máa mu gàrí. hold on this kí n ra máa mu gàrí àtẹ̀pá mi ni mi ò mọ ọkọ pẹ́ o. I be taking you to the station because mo rí pé ẹ comply you are an accomplice ẹ ń comply pẹ̀lú Mr ẹjọ ẹjọ ẹjọ ẹjọ torí Ọlọ́run mo fọlọ ọba bẹyìn ẹ wo ṣẹṣẹ ẹdì mi ẹ wo ẹni sori burúkú o ẹ wo kò ṣojú mi ò ń pẹ lẹ́wọ̀n ẹjọ. ṣé mo yẹ táṣọ yẹn kọ́ sí mi ṣá. ẹ madam ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú ṣé mo lè bá yín àjọ. ẹjọ ṣé mo yẹ tí aṣọ yẹn kọ́ sí mi ṣá fifty thousand naira each aṣọ yẹn twenty five thousand naira. ẹ gbọ́dọ̀ ta lọ́rùn ṣọ́nù yín. <laughs> Títílọlá ló rọ òun rẹ̀ ló tún gé e ma. Títílọlá tún ni. òun ló gé e, òun ló rọ. Ah, Ah, ẹ wẹ má wọrí madam má bá yín gbowó yẹn má wọrí. kò sọ́wọ́ ẹ̀bẹ̀ ń bẹ̀ kẹ́ provide owó mi fún mi ni. má bá yín gbà ṣẹgbẹ́ má bínú ẹjọ́ ètò ọlọ́run ẹ ṣáà mọ̀ pé mi ò ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ètò ọlọ́run títí lọ́lá. agùnmánìyè ìwọ kọ́ mò ń bá wí ní àgbà tẹ́lọ̀ ó yẹ bọ́ síbí. bó ṣe mo máa kúnlẹ̀ bí wèrè nìyẹn jọ́ tó rọ ọlọ́run ó níwò ló ránṣọ màdámù yìí. ah ó tún ní bẹ́ẹ̀ ni. orí pórí ẹ̀ ti dàrú orí ẹ̀ ò pé mọ́. ó mọ ọdún tó ti lọ ṣọ́ọ̀bù yìí ni. ó mọ iye àwọn júnior ẹ̀ tó ti wá lẹ́yìn ẹ̀ tó ti ṣe fínà tó ti lọ. àwọn ilé ìwé ìṣẹ̀lẹ̀ ni àwọn ló ránṣọ yìí o. ó wá rán aṣọ pákó fún wọn òní bẹ́ẹ̀ ni. kí sọ fẹ́ o ti jẹ́ gbèsè fifty thousand láṣọ tó bàjẹ́. ah again ah. tí ẹ ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ owó wo lówó fún un. ẹ̀bẹ̀ ò ṣe kankan madam ẹ̀bẹ̀ tàkètè bá sọ kẹ provide owó mi fún mi because mi ò mi àti mi ò ní take easy pẹ̀lú yín o ó better. màá gbowó yín fún ẹ bí fifty thousand ni màá gbà fún yín. àǹtí ẹ dìde ìkúnlẹ̀ kan ló wà nílẹ̀ owó lówó má gbà á ìyẹn tẹ̀ ti ṣú ọ̀nà. títí lọ kí ló ṣe é. ọkọ ẹbí ti bàjẹ́. ọlọ́run jẹ́ káyé ẹ̀ bàjẹ́ ọlọ́run jẹ́ káyé ẹ̀ bàjẹ́ kí ló dé kí ló dé sọ fún mi sọ. mi mọ mi mo kàn ọ̀rọ̀ ni mo ní kí wọ́n sọ fún yín pé bóyá kí n bí ah, ah. àjọṣe mọ́mí mi kan ló bí mi ah, ni. mọ́mí ẹ ló bí ẹ àjọṣe kó mẹ́ ẹni bó wà ń bẹ̀ ń jọ yẹn ó ti tó ó ti tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ọmọ mi mọ̀kọ́ tí mo ṣe fún mọ́ mi o ojoojúmọ́ báyìí ọ̀rọ̀ bàjẹ́ ló máa ń sọ sí mi tó fi jẹ́ pé ẹ̀wù mi mọ mi mi kàn tí mo kọ́ sí mo bẹ́ẹ̀ sọ àbúrò mi báyìí náà màmá fi bú mi. kí ló dé tẹ́ ń hùwà báyìí náà mo ṣáà ti bẹ̀ yín ṣáà máa ṣe business papọ̀ náà táwọn ọjà yẹn tó bá ti dé nàìjíríà mo máa sanwó yín fún yín àwọn kọ́sítọ́mà ti ń béèrè fún. ok ẹ ṣe gan ok kò sí wàhálà ó dàbọ̀ ó ga o àtàárọ̀ mo wà nulẹ̀ mo ń receive call kẹ́tẹ̀ má lè pè mí pé mary o kí ló ṣẹlẹ̀ ṣó wà láyé àbí o ti faint inú yàrá ni. <laughs> nínú ilé ẹ àbò máa gbọ́rọ̀ báyìí <laughs> wo wà láti ẹ nìyẹn o. ó tiẹ̀ wá ga o ọ̀rọ̀ ìfẹ́ yín from secondary school to university days to NYSC ẹ ti tún continue again. forever and ever. o má dájú ah, wọn náà rí bọ́kọ̀ kọ ní camp bọ́kọ̀ ló mọ̀kọ́ tó ṣe tó filẹ̀ ni. bèbí yìí dẹ̀ gbọ́n bọ̀bọ̀ ìgbẹ́ for good three months ó kàn ń gbowó lọ́wọ́ ẹ̀ back to back ni so kò sí nǹkan tó fẹ́ fi bọ̀bọ̀ yẹn ṣe. Ah, ah. I won't take that from the both of you. Gbàtí àwọn méjèèjì tá a wà compatible nǹkan, oh. ṣé kò ní lọ sọ́nà tiẹ̀ ni? Oh, kò wọ́ ìgbà tó gbó lọ́wọ́ ẹ̀ tán ìwọ máa wò wọn wo statue ẹ ló ṣì ń dì sí ibẹ̀ ó dìgbà tó bá ti dàgbà tó ń wọkọ̀ kiri wàá máa lọ sórí èkè ẹjọ olóró wàá máa gbàdúrà imagine. wọn á drop ẹ báyìí ni wọn dẹ nímọ̀ pé ẹ ti fọkọ ṣe ra ní service. Ọlọ́run ó ti fọkọ ṣe ra nù. ẹ kí ló fẹ́ yín méjèèjì láṣọra àtúpẹ̀ màmá rẹ̀. Ah. Ah. o oh, ládàgún wa mi gbà mí kóòtù ọ̀dà. oh so ẹ ti gang up against me báyìí sin abi. ó bẹ̀rẹ̀ Ah, ah. ṣé ò sí kí ni yẹn kí ló dé ṣé o ní nǹkan tó fẹ́ faṣọ ìṣe ni àbọ̀ fi ṣògùn fún ẹni tó jẹ́ ká gbọ́. ó sú mi o. kò yé mi o. aṣọ <laughs> ẹnu ẹ sí. ó wọ kiri bí bàtẹ́ ẹ. ẹ jẹ́ kó wọ̀. bébì ìwọ jẹ́ kí n fún lé sí ọ̀rọ̀ ẹ̀ ṣé o mọ̀ nǹkan kan ni bó ṣe ń wò mí yìí Emi, nìkan ni mo akọ́kọ́ graduate ni gbogbo ilé wa ah. so mo dẹ̀ ti wá make up mind mi pé ah, this uniform i'm gonna wear it for another one good year. oh minister for education service and mm-hmm. clinic. Mm-hmm. ẹ gbà o ṣé wọn lè máa fi ṣe wedding náà. ẹ <laughs> jẹ́ kí n burst brain yìí ìyá yín ti ríṣẹ́. irọ́ ni o. ìyá yín tó jókòó sí bíbá ni. are you for you. yes baby. are you serious. yes baby. Ah, for you. so kẹwàá gbọ́ o uh-huh. three hundred thousand naira ló máa ma san fún mi per month. wow three hundred k. three hundred thousand. ó ah, ah. ń pààyàn bẹ́ẹ̀. ṣé òun joke ni. àyẹ̀ pọ̀ ṣé wàá pọ̀ ni. <laughs> ok owó yẹn jọ yín lójú. oye táwọn máa sọ fún yàrá yẹn. kò jọ lójú ọ̀bọ̀. I'm happy for you. ẹnu iná ni kò jẹ́ lójú òde ṣé láti gbọ́ ẹ̀. Hey, daddy. My daddy. Kò tí ẹ yẹ ká tẹ̀ bí rí, má sí wọn wọ́n ló lọ sábùtú rí báyìí ẹ ń ṣe gbogbo ìfòsókè ìdàpọ̀ sílẹ̀ ní wọ́n ṣe báyìí. wọ́n ń ṣe láti wọ́kọ̀ tàbí. ẹ ṣe wà àdúgbò ṣé àwọn tó lọ wà àdúgbò lọ́wọ́ náà. èmi ni ẹ ò dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ báwo ni ẹ sábẹ́ sí. Dade, how was that? Bẹ́ẹ̀. Báwo ni ṣe? adúpẹ́ <laughs> thank you o ṣe èmi náà mí sí gbogbo yín o ṣe. báwo ni nǹkan tó gbé kalẹ̀ wọ́n tó ń rán kíákíá lórí dáàdì ti dé sí. so dad ẹ wo mo ní gist fún yín ó ti pa ẹ̀rẹ̀ báyìí báyìí i can't wait to gist you. ẹ ọ̀dà sórí jẹ́ kí n tiẹ̀ sinmi dáadáa náà gbogbo tó tó yẹn wà á bẹ̀rẹ̀ sí í sọ̀kalẹ̀ ní kọ̀ọ̀kan fún mi lóde jọ. títí owó tó pẹ́ títí bomi wá fún dádì yín ọ̀yá ọ̀yá ọ̀yá omi tútù kíákíá. no water for daddy. ó gbé sínú tray òtóró gan. báwo ni. mo ì máa padà lọ mo ì máa tún padà yá parí iṣẹ́ yẹn ìwé ah. ó máa kì í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. aṣáájú tó bí jọ́ mélòó kan. àtòbí ọjọ́ mélòó kan. Ah. mo ṣe nàìjíríà ó yà jà jà jà jà jà ohun tó gbé kaná ń kọ́ kí ló ń ṣe gangan lọ́wọ́ báyìí. àjọ ìwà àná ó gọ̀ ó gọ̀ ọ̀dẹ̀. ẹ kí ni wọ́n ń ṣe lórí ìjókòó tó wà bẹ́ẹ̀ tó lè lọ́rùn àti ẹ̀ lọ́wọ́ kọ́mọ gẹ́tọ̀ ẹ wò ó wọ́n ah, ṣẹ̀ṣẹ̀ lo fún ní lọ́pọ̀ ẹ̀ ẹ mọ̀ pé wàhálà kan lọ sí. ṣé lẹ́nu ìsinsìn náà ni n ah. bá do nílẹ̀. wàhálà tó lọ ṣe ní sáfíìsì ó hmm. pọ̀ wá wá bomi sínú kinní fún dájẹ́ dáadáa ọ̀dẹ̀lẹ̀gbọ́n ẹ̀rí omi àbọ̀ ló kù fún dájẹ́ ṣé ó gbọ́n nìyẹn alẹ́ yìí ò ní làákàyè gbogbo ọpọlọ ẹ ti sorí kodò ṣe nígbà tó dé gan ń ṣe ni mo sáré ṣe kinní tí mò ń bá mọ́ mo lọ bọ́ṣọ fún dájẹ́. ṣe serve tán náà ló ṣe rí iṣẹ́ ìyẹn mà dákẹ́. kódà o ò sọ ìtàn náà máa sọ fún ẹ bí iṣẹ́ èrò náà náà fẹ́ sọ fún ẹ. three hundred thousand naira per month. what. three hundred thousand naira. three hundred. yes daddy. three hundred thousand. Mm. that's not some. aláwọ̀ ṣe omi. ìyẹn ga ọ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. aláwọ̀ ṣe omi. owó fúnà nìyẹn. ó fúnà o àdáwó sínú kànga báwo ni iṣẹ́ jẹ́. dadi adúpẹ́ sá. sárúgbọ́n ló yẹ kó wí ó jẹ́ àṣà tó ń ṣe é sàrùn tó ń ṣe é kán lè mọ̀ ògùn tó máa bẹ́ẹ̀ lọ sí torí wọ́n sọ̀rọ̀ sí sọ̀rọ̀ bí èèyàn gidi adúpẹ́ sà wọ́n tọ́pọ̀ lọ́ọ́ ẹ ti dọ́ta yìí ọ̀gá ẹ̀ ó ní kò mọ nǹkan kan ṣe ó ní báwọn bá ní kó tẹ maṣíìnì kò mọ maṣíìnì tẹ wọn ní ó gáṣọ àfi kó baṣọ aláṣọ jẹ àwọn rọgbẹtì fún ni ìkan wà tọgà ẹ pè mí tó ní kí n ṣáà máa mú wa aláṣọ fẹ́ gbowó ó jẹ́ tọ́ ń máa ṣe bóyá kán tètè wọbi tó ti máa wẹrí fún ẹ alàgbà má dànù ọ̀dẹ. mo ní wo bí ìyá máa jẹun. àbúrò ẹ nìyẹn ò nìyẹn ọmọ ni ọmọ ni ọmọ ni bàbá sọ̀rọ̀ jẹun ẹ jẹun ẹ. <laughs> ẹ̀yin kọ́ yọjọ́ ẹkún à kó tó mọ̀ wípé ẹkún ó máa sun ẹkún wá. kí ló máa o ṣe mí. wọ́n bí tá a bá fi ọmọ wé ọmọ àádùn kan pa ọ́ àwọn ọmọ ò rí bákan náà wọn ò dọ́gba èèyàn máa ń wà àwòkọ́ṣe ọmọ ní. àwòkọ́ṣe bí wo bá sọ̀rọ̀ jẹ́jẹ́. òun gbọ́dọ̀ máa ṣe kó máa wo àkùkọ́ṣe àbúrò ẹ̀ bábúrò ẹ̀ ṣe ń ṣe lóhùn ṣe rádaràda. wo bí a máa máa bá wọn sọ ni kì í ṣe bó ń ṣe lọ ló ń ṣe máa lọ gẹ́gẹ́ bí òbí a kánsẹ̀ wọn ẹ mélòó ló ṣe yẹn mo ti pè láì mọye gbà. o pè láì mọye gbà gbogbo ìgbà tó ń pè òun fọ̀rọ̀ ṣọ̀nù ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn ṣayé tó bá jẹ́ pé o ti ń sọ o ti ń sọ o ti ń sọ tó wá bínú àgbà ẹ̀ pé o ti sọ o ò sọ èmi ò fẹ́ gbogbo eléyìí o gbogbo owó ṣe ń ṣe mò ń rí ẹ o mi ò sọ̀rọ̀ ni o. torí ẹ bá pé náà ní ṣé yẹ kó dìde wájú mi. ṣé bí wọn ló bí ọmọ yìí àmọ́ fún ẹṣọ ni. èmi mo bì. ẹhẹ kílẹ̀ tó wá ń ṣe bẹ́ẹ̀ pé ṣe náà fún ẹ tọ́. bàtò ń wà tí ò tẹ́ mi lọ́rùn náà ni ṣé bá ṣe ń sọ̀rọ̀ ṣé yẹ kó dìde wájú wa. oní ọ̀hún ni tọ́kí tó yẹ ká bọ̀ kó sọ ká máa fà ká tó lè fà ká tó lè. ìkẹta tó ń jẹ nìyẹn oníjẹkújẹ. ìwọ lọ ìwọ lọ irú ayẹwo gan ni mo wá wà ìbá ẹ mo kàwé mi ò rí ìwé kà mo tún kọ́ṣẹ́ mi mi mi kò kò kò sáṣeyọrí kankan nínú ẹ àbí kí ni gbogbo ilé báyìí ojoojúmọ́ báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mọ́mí fi lọ́ fi sọ̀rọ̀ ìbànújẹ́ sí mi kí ni mo ṣe. ìwọ lọ ò dẹ fojú àánú wò mí má jẹ́ wáyé asán tí mi ò gbọ́dọ̀ ṣòro ṣe. Ah. <laughs> Titi, Ah, Daddy. kí ló fa gbogbo ilé hmm? kí ló fa gbogbo ẹkún tó ń sàn sórí jẹ́ kí n sọ kíní kan fún ọ ṣé ọ̀rọ̀ tí màmá ẹ̀ bẹ́ẹ̀ sọ ló fa ilé tó wá ń ṣe nu yàrá ah. má torí gbogbo nǹkan tí màmá ẹ̀ sọ sí ẹ kó o ẹ léṣe ò ní ìdẹ o sórí ìyá ẹ kì í ṣe pé fẹ́ deliberately hot. ẹ no she's just trying to you know better your life ó kàn fẹ́ kó o jẹ́ ọmọ dáadáa ni sórí kò sí ọmọ tó bá ń ṣe dáadáa tí inú òbí ẹ ò ní dùn tọmọ bá dẹ̀ tó ń ṣe dáadáa ní ìdàkejì kò síbi náà bí ò ṣe ní bàjẹ́. dèdè ẹ má parọ́ fún mi ẹ̀yin gan mọ̀ ẹ̀yin gan mọ̀ nínú ara ẹ pé mi ò múnú yín dùn ẹ̀yin gan ẹ mọ̀ ẹ mọ̀ ẹ kàn wọ́ mi níran ni àti sísọ fẹ́ ọyọ pa àti kó tẹ́ ẹ ṣe fún mi kọjá ẹ tún wá débẹ̀ tún ní mọ́ mi o ọyọ pé mo bá ṣe máa sọ̀rọ̀ burúkú sí mi tẹ́ wá sí nílé lórí ẹ̀ ti kọ̀ bí pé mi kò yẹ kí n sunkún ọ̀rọ̀ ẹ̀ pọ̀ ṣé bí ni àbúrò mi ṣe tán ó parí wà ẹ̀sìn ẹ wo iye tó ń gbà sálárì dádì ẹ wo mi ẹ má wo mi rọ ẹ jẹ́ ṣàánú mi. Um, títí wo ah. bí gbọ́ tèmi gbọ́ tèmi gbọ́ tèmi ṣé orí ọ̀rọ̀ ẹ̀kún kọ́ lélẹ̀ tó wà ńlẹ̀ jẹ́ kí n sọ kí ní fún ẹ ìwọ ló dára ẹ o má máa ronú bó ṣe ń ronú yìí ìwọ ló dára ẹ ṣé orí bó ṣe wà yìí àìmàsìkò ló ń dààmú ẹ̀dá gbogbo nǹkan wà lọ́wọ́ ọlọ́run. dáàdi àwọn. Ah. gbọ́ mi fara ẹ̀ balẹ̀ o gbọ́ fi ara ẹ̀ balẹ̀ sórí bó ṣe wàyí ọmọ ológo ni ẹ ọmọ ológo ni ẹ sórí ńgbà tí ògo ẹ tó bá máa búyọ báyìí gbogbo ayé ló máa rí ẹ gbogbo ayé ló máa rí ẹ. kí ló dé tẹ́ parọ́ fún mi why you èmi gan mọ̀ pé kò mí ní ògo kankan mọ́ èmi gan mo mọ̀ èmi mo mọ̀ kò sí mi ní ògo kankan mọ́ ẹ̀sùn ní ẹ̀sùn lóhùn ọmọ ológo ni mi ẹjọ́ kí ni mo ṣe fún gbogbo yìí gan kí ló dé. títí <laughs> títí ó da ẹkún tó ń sun yẹn sọ nǹkan tó máa dà fún ẹ. Adẹ́ni mo àwọn gbé mi mo mọ bí tó wà I know where my mates are and I know what they are doing Daddy this is not me this is not me ẹ̀yin náà dẹ̀ mọ̀ this Oda. is not me. Ó dà mo ti gbọ́ mo gbà. Ah. Ṣé look like I said. Uh, gbogbo nǹkan wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run mọ bó ṣe ń ṣètò ẹ̀ torí mo mọ̀ pé bó ṣe wà gbogbo ògbó ẹ̀ ń gbà tó bá buyọ̀ gbogbo alájọ máa wà láyé. Daddy. Yes. bó lọ́ọ́ gbà lọ látẹ̀kùn. Daddy it Kí ló ṣe yín? Daddy Títí. Kí ló dé? Ẹ sọ tó bá ń ṣe yín fún wọn. ọ̀rọ̀ ọmọ títí ó ń kọ mí lóminú ó dẹ̀ ń bà mí nú jẹ́ gan-an mo ro gbogbo ẹ̀ títí kò fẹ́ yé mi torí mi ò ríro ṣé o rò wípé tí a bá bá ọmọ ìwà owó díẹ̀ kó tiẹ̀ lọ fi bẹ̀rẹ̀ nǹkan kan bójówó kan pàtó kó fi bẹ̀rẹ̀ nígbà tó rí ẹ̀ ò gbé ìwé tí ò dẹ̀ rí ọ̀rọ̀ à ń kọ́ṣẹ́ yìí yanjú ṣé kò ní bẹ́tà báyìí ká ara wówó fún kó lè bòmìnira ara ẹ̀ kó má sí lábẹ́ ẹnì kọ̀ọ̀kan kó má dàbẹ̀ ní pìṣẹ́lá kan bẹ́ẹ̀ ṣá. bàbá títí ẹ̀ ó ti yé mi báyìí ọ̀rọ̀ yín ti yé mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tèmi ò sí lọ́kàn yín mọ̀ tọ́rọ̀ mi bá lọ́kàn yín ni ẹ mọ̀ gbà tí mo ti sọ fún yín wípé mo nílò owó kún owó ọjà mi àbí mi ò sọ fún yín tẹ́lẹ̀ máa fún mi lówó. mo ní mo fẹ́ fi kún ọjà mi pé ọjà ti wọ́n ń sìn owó tí mo fi ń tajà ò tó mọ́ àwọn ọjà oríṣiríṣi kan dẹ̀ tún ti wà tó ti tún kó jáde tí mi ò ríra tó ń béèrè ní ṣọ́ọ̀bù mi ẹni tẹ bá ti lówó ìgbà tẹ wá lówó ń sìn títí lókùn tẹ fẹ́ kówó fún títí títí <laughs> títí tó kàwé tí ò rí kà ó kọ́ṣẹ́ kò ríṣẹ́ kọ́ ẹ wá fẹ́ kó owó lé lọ́wọ́ kó lọ da owó sígbó ẹ jọ kí ló ṣe fẹ́ mọ̀ ṣírò nígbà tó bá rajà èmi ń bí yín ni o kí ló ṣe fẹ́ mọ ìṣirò òṣì lẹ́ni tí ò mọ̀wé kà kò mọ one plus two kó mọ̀ pé three ló jẹ́ ẹ̀ta kò mọ̀ ẹ bá kówó fún ṣé o mọ bó ṣe máa mọ bó ṣe máa sọ ten naira tó máa sọ di twenty naira kó lè mọ̀ kó mọ nǹkan kan ẹ̀yẹn sọ pé àwa yòó ádò ìbò lẹ́nu pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ àti tó correct àti tó correct ló máa mú dá ló máa máa sọ á máa dójú tì yàn ìwádìí ẹ̀fẹ́ kówó fún èmi ò fọwọ́ sí kẹ́fù kówó fún un ẹ rọra fílẹ̀ bẹ́ẹ̀ sáyé ẹ kó máa ṣàyé ẹ lọ. ẹ jọ èyí tẹ máa fi kówó fún un ẹ kówó fẹ́ mọ̀ pé mi nílò owó èmi mọ̀ ṣe orí mi dẹ̀ pé mo mọ ohun tí mò ń ṣe. òbí jẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ ṣé tí orí ẹ ò bá gbéwèé tí orí ẹ ò gbé iṣẹ́ kíkọ́ ṣe ládẹ́ máa máa wò ó níran. Ah, ṣé wọ́n ń jẹun ó dẹ̀ ń lọ ilé ọkọ ẹ̀ ó bá dé ilé ọkọ ẹ̀ a máa lọ yanjú ara ẹ̀ nígbà tí òun ṣe ọkùnrin ebó obìnrin tó máa kúrò lábẹ́ wa ni. tó máa lọ di liability sọ̀rọ̀. ọwọ́ ara tó bá wù kó lọ dá ní ọkọ ẹ̀ àdúrà tẹ̀bà máa gbà ní kọ́lọ́ jẹ́ kó bọ́ síbi rẹ̀. Ah! ṣé o mọ̀ pé gbogbo ohun tó ń ṣe ó máa padà lẹ́yìn torí pé. Pe tí ọmọ yìí tó bá lọ fall into depression ó ní láìkí ara ẹ o tiwa ló máa padà dá o. kò sí nǹkan tó máa ṣe é filẹ̀. ah sórí gbogbo ẹ wo èmi ò èmi ò mọ bó ṣe máa ń ronú báyìí o mo dẹ̀ bí ẹ rí mo ní ṣé o gbé ọmọ ìwà bá mi ni àbí wọ̀ gangan ló ní o sọ o ní ìwọ ló ní èmi ló bí fún gbogbo bó ṣe ń hùwà yóò ń ṣe ọ kó ń ṣe nǹkan tó dáa kó kó kó kó fi ẹ hàn bí abiyamọ gidi ṣẹ́ẹ̀dì súra ara yín lára ẹ̀ lẹ́yìn òun sínú ọ̀rọ̀. mọ́mì títí ah, mọ́mì títí dáàdì títí mọ́mì títí dáàdì títí. ẹ máa fi kan kẹ́kan àwòkọ́ṣe ló yẹ kẹ́ fún wọn ọmọ lọmọ ń jẹ́ bó ní tìrì ọ̀la orí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀rùn kò sẹ́ni tó mọ̀lá ẹ̀yin òbí ẹ mọ́ fi ìwà yín báyé àwọn ọmọ jẹ́ ẹ má fi kankan. Mr. Rahman, ó yá ó yá ó yá kọ́gà tó dé ẹ má bínú tráfíkì kò sí tàbí ẹ̀ ẹ̀ sùn jẹ́ ẹ bóyá ṣe bó ṣe ká sí náà nù ẹ àánú jọ mọ Richard Richard wà ah, ah. dákun wẹ̀yìn kí ló rí lára ọkàn. <laughs> mo ti gẹ̀ẹ́tì ẹ̀ sá kọ́lọ̀ eh, eh, ah, mọ́tò yẹn àti aṣọ yìí ó fẹ́ ó fẹ́ bá wọn lọ blue blue blue blue <laughs> blue blue. tuntun wò lẹ́ẹ̀kan sí Richard wò dáadáa wò dáadáa wò dáadáa hmm, wò dáadáa kí ni tó rí kí ni tó rí. Eh, ọ̀gá hmm. bí ẹ̀ láìkì tí ń tẹ̀lé mọ́ bóyá ká yọ kí gbogbo ẹ̀ kó clear ṣé kò tẹ́ fẹ́ hmm. nìyẹn. ohun tó kọ. ohun kọ. wò dáadáa wá wò níbi rímù. Mm. wo mm, bí ìsàlẹ̀ níwọ̀n bí abẹ́ bí abẹ́ táyà. tàbẹ́ tèmíìmù mm. àfi nǹkan tí mo sọ yẹn náà mi mi ọ̀gá àbí business ten sọ yẹn owó yẹn ti fẹ́ dé bí a fẹ́ change ọkọ̀ sí ìtòtú dájọ́ lè lọ. mi ti wá ọkàn mi ti súnmọ́ jẹun <coughs> fi lè fi àwọn nǹkan tí mo rò ó ọmọ ọmọ ọmọ orí ẹ ti burú dànù orí ẹ ti burú dànù ah! wọ́n á kó wọn kàn tẹ́lẹ̀ fẹ́ gbé bọ́ta wọ́n bá ṣe dọ̀tí tó ee sọ fún mi kọ̀ọ̀kan wọ́n bọ́ kọ̀ mi ṣe dọ̀tí tó ọkọ̀ yóò dọ̀tí lójú ẹ sọ fún mi kí ló dé tí kí ló máa ń ṣe ọ̀nà kí ni máa ń ṣe ọ̀nà kí n gbé lọ ọkọ̀ báyìí kí n gbé lọ sí àwọn àwùjọ yẹn gidi sọ fún mi. kò ní bẹ́ẹ̀ mo ní kí n gbé lọ sọ́fíìsì tí bá ti drop in sọ́fíìsì bá dé gbọ́kọ̀ lọ sí car wash. má ti fọ́ bẹ́ẹ̀. kò já mi lẹ̀ sọ́fíìsì kí wọ́n gbọ́kọ̀ mi lọ sí car wash. ẹ̀jọ̀ torí ọlọ́run tó bá já mi lẹ̀ tó gbọ́kọ̀ lọ sí car wash èlò náà fọkàn ní car wash. àtinú àti bọ́dí àti ta àti everything two hmm. five. mo gbé two five tí ma ṣe fọ lójoojúmọ́ nìyẹn lẹ́ẹ̀kan náà ojoojúmọ́ two five tó ma ṣe fọ nìyẹn. two five ló ń fọkàn lójúmọ́. bẹ́ẹ̀ni five ẹ̀ náà lání ká máa fọ lójoojúmọ́ lójoojúmọ́ kí mọ́tò máa mú àtinú àtìta ṣé máa fọ lójoojúmọ́ two five. wípé ìwọ́kọ́ ló máa ń fọ ọmọ ń gbé lọ káwọ̀ sí ni. àwọn káwọ̀ ṣe wọ́n ní kíní kíní bíi pọ́ǹpù tó máa fi fọ gbogbo abẹ́. wọ́n ń gba two five lójúmọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tábà wá zero two five fún lójúmọ́ ta zero oṣù kan gẹ́gẹ́ èlò lọ́jẹ́ rẹ jẹ́ bí seventy five thousand. seventy five thousand. ìwọ tí ọ̀n wa ọkọ̀ tó jẹ́ dẹ́fà ọkọ̀ èlò ló gbà one fifty lẹ́gẹ́ owó mi kù. mo gé kíni sí so o ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ ni mo tún fún ọ̀gán ni kí ló ń ṣe tẹ́lẹ̀ yẹn kan ṣe rí òun wakọ̀ òun wakọ̀ o tún ṣe pa o tún ṣe security pé káwọn olè mọ́ pa tá bá fẹ́ wọlé ó sì géètì tá bá tún fẹ́ jáde ó sì géètì àti kí tó ti òun fọ lẹ́nu ilé òun lẹ́nu ilé nù kí tó wá tún ni ó ṣe ń jẹ ó kúkú kí ni ìwèrè oúnjẹ òfò ẹ̀rọ tó ń ṣe fún mi tó tá a kàn rọ́jú jẹ ẹnu ẹnu mi ò sì mọ yọ ni tí ọba ẹgbẹ́ nu mi mọ yọ ni sọ́dọ̀ kí n jẹ́ ń jẹ́ rúwọ̀ yìí ó wá ṣiṣẹ́ parí àríwú ẹ̀ rí pàǹfọ̀ léèwẹ̀ mi nù wọ́n parí wọ́n wá lébi gé owó tòun sí èmi gé owó èmi gé owó òun sí one one fifty owó rẹ̀ bí one fifty lọ sá òpó nọ́ọ̀sì ó ń wakọ̀ ó ń ṣiṣẹ́ one fifty ẹni tí ń wakọ̀ one fifty ọkọ̀ tí ń wà seventy five ní fífọ̀ òpó ìdájọ́ owó oṣù ní fífọ̀ kan. mo fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo fẹ́ sọ fún ọ pé mo fọ́ kọ́ ọmọ mú two two five fún kọ́ ọmọ sọ àpò ni àmọ́ ní ìsìn o ti gbéṣẹ́ fún rẹ ah, bẹ́ẹ̀ ni mo sọ fún ọ o ti gbéṣẹ́ fún rẹ gangan ni o ọ gbọ́dọ̀ mọ́ fọ ọkọ̀ yìí lójúmọ́ ní ìsìn gbọ́dọ̀ rí ń káwọ́s ah. ọwọ́ ara rẹ ni kò fi bẹ̀rẹ̀ sí fọ látòní lọ o sì gbọ́dọ̀ mọ́ fọ ọkọ̀ mi lójúmọ́ èyí náà èyíkéyìí ti máa fẹ́ gbé jáde ni o kì í ṣe pé yìí nìkan o sọ́rọ̀ mi yọ hmm. sọ wá rí lónìí náà lọ bẹ̀rẹ̀ ọ ìṣẹ́jú márùn-ún péré tí má fi wọnú lé tí bá jáde padà láàrin ìṣẹ́jú márùn-ún tí ò bá tó fọ́ kí n wo gbogbo ẹ̀ kó máa dán kó máa sáìn kó sáìn kí n máa gbogbo báyìí lọ́kàn. ó máa sáìn ó máa sáìn. ó máa lè ara àdá òsì ìmọ̀sẹ́ ti ń ṣe ó lè mí kí owó òsì wa. ìṣẹ́jú márùn-ún. ẹ jọ ìrìn lójú ìrí o láti bò àbúrò mi ọláìtàn tó ń ṣiṣẹ́ ńbí òun ni mo bá gbé oúnjẹ wá mo dẹ̀ ti pè é ó lóun ṣe nǹkan lọ́wọ́ pé òun máa wá bá mi sà. ìwọ làbúrò láìtàn. àbúrò mi ni láìtàn mi lẹ́gbọ́n. ìwọ lẹ́gbẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ni sà. ẹ káàárọ̀ sà. sálàáfíà ni bá mi mú ọ́fíìsì ọ̀dọ̀. kí ló ṣẹlẹ̀. ó kàn bí ní pé kí ni mo wá ṣe mo dẹ̀ ní mo fẹ́ gbóúnjẹ wá ó tọ̀. kí lè wá ṣe kí wàá lọ ṣọgá mi. ìmọ̀ oúnjẹ ń kọ́. oúnjẹ mi. ẹ bá ń tan kinní hùn kinní. bóòní. fine thank you sir. ọmọbìnrin tí mo bá ní reception lẹ́ẹ̀kan o ó ní ẹ̀gbọ́n rẹ̀ lòun. ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ ni sà. Ah, ẹ mọ̀ dáa tó bá ń lé yín ah. Ah, ọmọ ń wùwà o ó wùwà sórí tó bá lè bá ń bá sọ̀rọ̀ ipe mo fẹ́ fẹ́ tó bá fi lè gbọ́ ọ <laughs> má fowó bàdílé yín jẹ pátá ni. ẹ mí pé kí n bá wọn sọ̀rọ̀ pẹ́fẹ́fẹ́ wọn. àlọ́ wùwà àbí. ẹ sọ bẹ́ẹ̀ sọ mo sọ bẹ́ẹ̀ àbẹ́ ọmọ kò wù mí ó rí lójú mi kò wù mí. mo mọ bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀. Richard jù bẹ́ẹ̀ lọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé ìwọ bá ti gbé mi bá sọ tó bá ti lè gbọ́ jẹ́ǹtà ti sin mọ́ ti ẹ̀ ṣe dáadáa fún ọ gbogbo láti sin lọ tó dáa tó dáa lọ́mọ rí lọ́wọ́ mi o lórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ o fún pé ọlọ́fẹ́ bá ń bá sọ̀rọ̀ mo fún wọn ní fifty thousand. kí lẹ wí mo fún wọn ní fifty thousand. Ah, ah, ah ẹ ṣe gan ni sá. níwọ̀n àfún ọ ní hundred thousand ọba ń fún ẹ̀gbọ́n rẹ̀ sọ̀rọ̀ mi yí ọ ó ní kó fi ra result card kó fi pè mí. <laughs> bẹ́ẹ̀ ni gọ̀lúgọ̀ wọ́n lọ́mọ tó ń jẹ lọ́ba ń gba one fifty wá lọ́wọ́ kásíà kò lè lọ́wọ́ kó wọ́n yọ fifty tiẹ̀ kó mú hundred kó fi ṣàlejò ẹ̀gbọ́n rẹ̀ one fifty one fifty ó lè mọ́ fi kọ́ ni lọ torí ò ní láàkáyì ọ̀rọ̀ wọ́ lọ́pọlọ ẹ̀ wà ẹ kú oríire ńlẹ̀ tí yín jàre <laughs> ọlá ti bọ́ sílé yín <laughs> kí ló kọ rẹ̀. títílọlá ló ń jẹ. títílọlá <laughs> títílọlá yín ọmọ lọ nílé yín. mọ́mi owó yẹn rèé o ọ̀gá mi ló fún mi ní one fifty thousand naira wọ́n ní kí èmi yọ fifty thousand ńbẹ̀ èmi dẹ̀ ti yọ tèmi hundred thousand tó kù rèé wọ́n ní kí n kó fẹ́ gbọ́n mi kó fi ra káàdì kó lè pè àwọn páwọn fẹ́ rí. kò fẹ́ ra káàdì. bẹ́ẹ̀ni. hundred thousand. ó ní kò kò fẹ́ gbẹ. bẹ́ẹ̀ni ma. kò fẹ́ ra káàdì. Mm. Ah, ah. kí ló pa wọ́n pọ̀. kò sí. Ah. bàtọ́ wá ó dẹ̀ rí náà ni. ṣó rí ni ṣó wọlé ni. tó wọlé bàtọ́ wá gbóúnjẹ fún mi. ó wọlé. bẹ́ẹ̀ni. má sọ̀rọ̀ kan fún un pé wọ́n ní kò fún lówó ó gbọ́ lọ sọ bọ̀ wáì mọ́mi. àwòrán tiẹ̀ máa wòrán tiẹ̀ ní ìgbọ́lọ̀ gbọ́ báyìí kò sọ jáde lẹ́nu fún wípé nǹkan kan má sọ nǹkan kan fagilé mo ní kò fagilé ah. ah fagilé ṣé eh, ègún ni mò ń sọ ni àbó ògbọ́n tí mò ń sọ ni. pẹ̀lẹ́ káàbọ̀ wámi wámi kọjá síbí. nígbà tí ogbóúnjẹ lọ fáwọn àbúrò ẹ níbi iṣẹ́ ṣé mi ò sọ fún ẹ wípé tó bá ti dé inú ọgbà wọn kó pè é lórí aago kó wá bẹ ẹnu ọgbà tàbí mi ò sọ bẹ́ẹ̀. ara mọ́ mi mo bí mo ṣe débẹ̀ mo pe fóònù ẹ̀ èèyàn kan dẹ̀ ló sọ fún mi pé àpé òun yẹn pọ̀ pé kí n kúrò nínú oòrùn kí n jókòó sí reception ibẹ̀ náà ló ti wá bá mi tí mo ti gbóúnjẹ fún mọ́ mi. bí ọgbà tó ní kó kúrò ní oòrùn ìwọ gbọ́dọ̀ sọ pé ẹni òun ò pa tójú ò pa ibi ló máa pa ìwọ gbọ́dọ̀ ṣàlàyé bẹ́ẹ̀ fún ẹ òun nìyẹn wàhálà ló ti dálẹ̀ láàrin ọ̀gá ẹ̀ pẹ̀lú òun àbúrò ẹ̀ sí wàhálà tí òun ṣe wàhálà kékeré ni òun ló fẹjọ́ ẹ̀sùn mi lọ́wọ́ yìí sí tó ní wọ́n sọ pé òun kọ́ wọn ní wọn ní sanwó oṣù òun pé pé òun múyàn wá sí ṣé ṣé mi sọ fún ẹni ẹ ìjọ wo ló fẹ́ gbọngàn gbọdọ wo ló fẹ́ ní làkàyè ẹ wọn máa ṣe bá àǹtí ọdẹ ah. ṣùgbọ́n mù alátàrodo. mọ́mì fi mí lẹ̀. láìpẹ́ jọ má bínú mi ní ṣe rẹ́ mọ́mọ́ mi ẹ má bínú ah. ẹ má bínú. reverse back ah. reverse back tó bá fẹ́ kéke lójú mi ṣé mo ti ní kó máa lọ ni. kẹ́rọ̀ jọ nothing get. sis kí ló ṣẹlẹ̀ à ń torí àjàwọ̀ jà ń ta ló jà lẹ́kùn léwu kí ni ti yẹ kí ni kí ṣe sí sí ìwò. mom. daughter. o ò fojúlẹ̀ fọ́gẹ̀ o ò náìsì sọ́gẹ̀ ni ṣé o mọ̀ wípé tó bá náìsì sọ́gẹ̀ tó ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ tó ń rí ẹ òun gangan inú ẹ̀ á dùn ohun tí kò tiẹ̀ rò pé òun fẹ́ sọ á sọ à ó mọ̀ pé tó bá wà nípò kan níbẹ̀ yẹn tó di wípé bóyá orí bíi rápálá sọ́dọ̀ ọ̀gá ẹ̀ owó iṣẹ́ ẹ̀ máa gbé pẹ́ nítorí àfòyè kan yìí ẹ̀ ní á promote ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti promote ẹ báyìí wàá máa gba bí five hundred thousand seven hundred thousand ṣé wò ó mọ ni. ó yẹ kó rò ó débẹ̀ ó kàn bẹ́ lásán ni ó ló paná ṣáàpù rárá ó kàn jọ mí ó fi gbogbo ẹ̀ jọ mí èèyàn máa ń lo ibi téèyàn bá wà èèyàn máa tó bá ti fojú wulẹ̀ báyìí ibi tó rí pé owó sọlẹ̀ sí ìwọ náà wàá ṣe nọ́mà bó ṣe yẹ kó ṣe òun náà ṣe nọ́mà síwọ náà gbogbo àwájọ ṣe pọ̀ anyway a jẹ́ wípé òkè ń bá ládé ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ni ó ń bá ládé ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ni tó bá ń bàládé ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ ni torí ó sọ wípé gbogbo tó bá fẹ́ ṣe ó máa ń sọ fún ó dẹ̀ máa ń sọ fún ẹ kó dà irú eléyìí ó yẹ kó ti gbé kó ti gbé ìlú láyà kó ti fi lọ wípé ọ̀gá ẹ̀ yìí ẹ̀ pé bó ṣe rí yìí tó ṣe kinní ó yẹ kó ti sọ fún. mú ah, mi àṣejùládé ó ti pọ̀ jù àti pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí kò necessary bẹ́ẹ̀ yẹn. ó necessary gidi mo tó necessary dáadáa ni Hm? kò sí wàhálà bí ò bá yé wọ èmi á jẹ́ kó yí ẹ nígbà tèmi náà wà léwe ó láwọn nǹkan tèmi náà máa ń ṣe tí bá ti rí ọkùnrin bá ti rí kò ṣe ń tó o pádà lásán ni. ọ̀dà hmm. mary kay àbí classic. yìí ló ń fi classic yìí ló ń fi mary kay ṣe mọ́jú eh? mọ́jú ẹ̀ ni. mọ́jú. bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní bójú mi jẹ́ mi. àwọn ò o kò ń ṣe mọ́jú tó máa lẹ̀ mọ́ ẹ lójú wàá kun gbogbo powder tán tó fẹ́ kùn tó mékọ̀pù ẹ̀ tán àwa rọra bù sọ́wọ́ báyìí wàá rà báyìí. kò dẹ̀ ní stay makeup. ó tó máa jẹ́ kó tó dú orí ni àṣe gbogbo ìgbà yìí àṣe báyìí ó tán àwọn àgọ́ ọ̀sán ó parí kò sí wàhálà. Mm-hmm. òun wá dá. Ah, ó wà ní wọ́dúrópù mi wọ́dúrópù mi rẹ̀ ló wà. mummy ẹ fi powder sínú wọ́dúrópù látọjọ́ ẹ̀ lẹ́ẹ̀dẹ̀ fún mi. àsìkò ṣẹ̀ tó ni ibi tá a ti lè lò ó ló ṣẹ̀ṣẹ̀ yọ jáde èèyàn ń dédé kàn ló padà kọ́ wá lọ pàdé bí irú Kazeem àbí lọ pàdé bí irú kíni yahoo yahoo tí ó kàn ń pè rẹ̀ yahoo tí ó yahoo yẹn tó lọ pàdé irú wọn ọ̀ á nígbà tí àsìkò ń sè tó. Ah, Thank you, mommy. I love you. <laughs> I love you too. Sir, mo rò pé end of the year party tá fẹ́ ṣe ní ọdún yìí ń pé ká má you know ká má náwó tó ti last year torí àwọn staffs ta ní you know àṣẹgbà wọn ni so wọn tí ìrírí bá wa ṣiṣẹ́ bẹ́ẹ̀ àti ìmọ̀ ọmọ kó má dẹ̀ dà pé akàn ìnà akàn jẹ́ mo fi ń pọ́kọ̀ máa máa yọ̀ sí wa lọ́rùn ni and gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn èmi náà mo ṣe most of it kò ṣe pé mo fẹ́ kẹ́ praise mi but then mo kàn fi pé tàbá lè slash ẹ̀ ìtànà last yẹn ká dá sí méjì ká wá nínú apá kan ní ti yẹ ìsàn kan tí mo tí mo ní kí n sọ fún yín nìyẹn ká mọ̀ bá dàbí pàǹsowó lófò. ẹ bẹ́ẹ̀ ni sà. pé àyọ̀dún tá a ṣe níparí ọdún tó lọ àti náwó jù. mo feel pé àti náwó jù sàpé kakọrọ reduce ẹ ní tọ́tẹ̀. ká gé sí méjì. bẹ́ẹ̀ni sọ ká ná half ìtaná last year ní yẹn. ta ló ṣeré fún wa ní ti ọdún tó lọ ṣé díje kọ́ ni. bẹ́ẹ̀ni. màá gbé àwọn ọmọ ní hip hop wọlé lọ́tẹ̀. tí wọ́n wàá kọrin ní live fún mi live. bọ́sà tẹ bá gbé olórin sà owó tá a máa ná fún olórin nìkan ó ju gbogbo owó tá a ná ní last year fún pati tá a ṣe sà yẹn má ti pọ̀ jù sà. ìwé mi mo lo tí wọ́n lo ní ìwé mo lówó mi tí ọ̀bá wọ̀ fọ tí ẹ̀ dúró náà kíní kan tiẹ̀ mọ wọ́n sọ nǹkan kan ní sí mi létí tí mò ń wò bákàbákà. kí nìyẹn sà. wọ́n ní bí máa rán ṣẹ́ wípé ọkàn máa ń sojú ayé lásán ni ah. wọ́n ní tó bá ní aṣọ yìí o mo ti gbọ́ owó fẹ́ lọ bá mi ra aṣọ wa ibi ọkàn lọ ra àwọn aṣọ àwọn aṣọ múlẹ̀ ọwọ́ àlọ́ kó fún àtẹ́lọ̀ tó mọ́ṣẹ́ pé ìwọ wà ra aṣọ ọ̀ra aṣọ dìsẹ́nà ọ̀ra ọ̀ra fúnra rẹ̀. mi jẹ́ ṣe bẹ́ẹ̀ yóò rọ pamọ́ mi èmi níbo ni fẹ́ẹ́ rówó da aṣọ dìsẹ́nà. owó mi náà ni. mi ṣe bẹ́ẹ̀ rí nǹkan tí mo rà fún yín látò kéde lẹ́wọ̀ tẹ́ni títí kan bàtà ní ìkẹ́. ẹ aṣọ tó wá ń wọ̀ zéèkọ̀ wá bára mu tó bá sì lọ́mọ́wọ́. àkúbẹ̀ ni àkúbẹ̀ ni lójú pálí múlẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. ṣé ti yaba àbí ti kàtàngó. kàtàngó à ní sà kàtàngó à ní bàbá máa bẹ́ẹ̀ dáhùn sílẹ̀ ẹ̀sẹ̀ ni sà. torí à torí à. òun tẹ wọ látòkè délé ọ̀tẹ́ ni. sọ̀tẹ̀ ni. ọ̀tà. ní ọmọ wo ọmọ fẹlẹ ọmọ. àkófẹlẹ o tic. a jẹ pé wọn wọn rọrọ sọ yìí ń sọ lájọ tó ti ń sọ̀rọ̀ rẹ fún mi wọn rí ìmú wọn rí ìmú kàtàngó àlọ mọ wọ. bẹ́ẹ̀ ni. yà á mọ wọ o mọ wọ o kọ mọ. ọgá sá. Richard. sá mo gbọ́ yín sá. ó ti dìde àmọ́ sì jókòó. gọlúgọ. Richard sá. gọlúgọ. Richard sá. Richard. sá ó ti jókòó ó ti jókòó àbò tí ń lọ. ṣé bá lọ ní sá. ó sì jókòó ti rí sẹ́ńgò mi. sá. kí ni ìwọ fẹ́ kí lọ fẹ́ mú. yẹ́ẹ̀ nǹkan ṣe mú mọ́fíìsì yìí nǹkan ṣe mú mọ́fíìsì mi nǹkan ṣe ṣe. ìbúlẹ̀ náà fáwọn ọ̀sẹ̀ wà àbúrò rẹ̀. nǹkan mọ̀ sí mi o nǹkan mọ̀ sí mi o nǹkan mọ̀ sí mi o mo ti fẹ́ mú kinní ìwà ẹni. èmi láyé mi ẹ oúnjẹ ọmọ rèé. màámi ṣé ni tí ó fún mi ní five hundred thousand naira. ó bọ̀ ní kí n fún yín nìyẹn ni pé kẹfì ra nǹkan. Ah! a máa dáa fún un. àṣé mo ti bọ́ sílé ọlá mo ṣẹ̀ṣẹ̀ ń wẹ̀ nú owó báyìí ni màmá wa dán màmá wa fẹ́gẹ̀ bẹ́ẹ̀ bá ṣàkọsí mi máa ṣàkọsí <laughs> ah! gbogbo èyí tí bàbá yìí ń lọ tí èmi bojú wẹ̀yìn gbà mí débi tó máa fún mi lówó ọkàn mi ti balẹ̀ bí mo ṣe wà yìí ń sè bí mi bá tiẹ̀ lọ sí ṣọ́ọ̀bù gan mo máa máa jẹun mo máa máa yó ni tí ò sí wàhálà àwọn bí pàápàá máa dán ni kàkà á máa kọ́ ni. oúnjẹ ọmọ ni kò dẹ̀ ní kúrò lẹ́nu. àmì á dẹ̀ dáa fún un bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ní mo ló ṣeun pé iléeṣẹ́ ò ní jóná á máa gbòòrò sí ni gbogbo ohun tó kó dání báyìí á kó dání dọjọ́ ògbó ni lágbára ọlọ́run olúwa ṣeun ah. Hmm. <laughs> wow. Mm. is so good. o ṣeun o ṣeun so beautiful. o ṣeun o ṣeun ìkan lára àwọn ilé ọ̀dọ́ mi nu ìkan lára àwọn ilé mi nu a lè wá ń bí a sì lè a sì lè mọ́ dúró síbi tó bá jẹ́ pé bí gangan ló fẹ́ a lè dúró síbi tá a bá wá fẹ́ dúró síbi a tún mọ ọmọ bòmíì nígbà míì. Hmm? Hmm? orí ẹ ti burú orí ẹ̀ ti burú ọpọlọ ẹ̀ ti lọ ni ó ò mójú ara tiẹ̀ ni bẹ́ẹ̀ bá dìyà yín gbérò òkè. ọgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ igun bẹ́ẹ̀ dì mí òpònú ọkọ̀ ga ni bó ṣe wà kò níyè nu rárá. agagọ àbí bí ọ̀pá òrò ọmọ àlè. bébì owó ló ná sí ìgbà ah. yìí o ọlọ́run ni ọlọ́run ni nígbà tí mo ń ṣe gan tiẹ̀ mọ̀ kí mò ń náwó mm-hmm. ọmọ tí ó ṣẹlẹ̀ báyìí sórí kì í ṣe bí nìkan mo ni o àmọ́ nílé káàkiri káàkiri káàkiri káàkiri mm-hmm. àmọ́ àti o fẹ́ dúró síbi o àtọ̀ dúró síbi o lónìí ibi là á lò ń mọ̀ lọ sókè báyìí ọ mm-hmm. lọ bomi sára ó ti yọ bomi sí gbogbo ibi tó yẹ kó bomi sínú ara ẹ ó ti yọ. <laughs> bíbí ṣàmà ń dá mi lọ́rùn. aláìtàn ìwọ bomi sí gbogbo ibi tí kò bomi sí kẹ́mi náà wà bẹ́ẹ̀ lòdò ẹ̀ ń kọ́ ẹ̀yà jàre jàre òkè ọláìtàn tèmi nìkan mọ dákọjọkọjọ ọmọ yìí ìwọ ọmọ yìí torí tiẹ̀ ṣe <laughs> ayé lè bó jẹ kú. <laughs> onílò ní jẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ rísáàdì tó bá ń gbọ́ ní gítò tó bá dùn ta tó bá dùn ta. <laughs> ọ̀rẹ́ mi yes baby ọ̀rẹ́ mi olówó yes baby bọ́ ká sọ òótọ́ ọkọ ẹ̀yìn really tó bá ń sọ̀rọ̀ ó ah, kò tiẹ̀ lè sọ simple english kò tiẹ̀ sọ english kó sọ jàlẹ̀ àlọ́kọ ẹ̀. ọkọ wo kò lè sọ yìí. ọkọ mi ló kà ọ. ó ló kà ká má parọ́ ọmọ ẹgbẹ́ mi máa sọ òótọ́ ọ̀rọ̀ fún mo láìpẹ́ ó blunt gan. mo blunt ọmọ ẹgbẹ́ mi parọ́ rárá rárá ni bóyá kò enroll ẹ̀ sí adult school mm. bóyá yẹn máa. Ah! let me bless you guys. Ah! Ah! ọ̀rẹ́ mi. <laughs> jọ ṣé ọkọ ẹ tó lókà yẹn ló ní ilé. ah wo jẹ kó lókà lókà gangan ló ń jáwó. lókà ló ṣe. kò yẹ àwọn èèyàn táwọn ìdàdà àbí. ẹ ti gba ti sórí ọ̀rẹ́ mi eh. slip of tongue ni wà láì eh. mo mí ni o ìkọ́ eh. tèmi kún advice ẹ̀ pé adótú wo olùkà oh, oh, ọkọ̀ ẹ̀ ló fine jù ah! tí bá wo máa yẹn bá wọn máa ṣe mí. àwọn ah, bàbá jẹ jẹ ló mo oh, sọ ọkọ ni. ẹ̀yin tèmi báwo ni o. ṣé wàá. ẹ kú jókòó mọ́. ẹ ṣeun ọlọ́run ẹ kú jókòó ẹ kú tọ́jú mi ẹ kú gbogbo ìgbà gbogbo bẹ ṣe ń tọ́jú ọmọ mi mm. lọ́mọ mi sọ ọlọ́run á wà pẹ̀lú yín ẹ wá bára yín dọjọ́ owó èṣù ẹ̀ṣẹ̀ òní yá yìí kódà. ẹ wo mọ́mí ọlọ́run ní tọ́jú gbogbo wa. Eh, ìsọ ìsọ ọlọ́run ló ní lọ́dọ̀ tó nìkan ló lè ṣìkẹ́ èèyàn àmọ́ ọlọ́run ti fáwa lówó náà káwa fi tọ́jú ìyàwó wa ká fi tọ́jú mọ̀lẹ́bí ìyàwó wa kò tí ì pọ̀ jù. kò ní gbà lọ́wọ́ yìí. <laughs> sẹ́rí mọ̀ sẹ́rọ mọ̀ yìí tẹ́ bá yọ̀ǹda rẹ̀ fún mi ah. ah. tẹ́ yọ̀ǹda ọmọ yìí tí mo mú sọ́wọ́ ìfowópamọ́ <laughs> ìdílé jẹ ah. ọlọ́run èmi mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀kọ́ jẹ́ kí n fẹ́ ní ṣùgbọ́kà kẹ́kọ̀ọ́ sọ pé ẹ̀yọ̀ ń dúró mọ́ ìfún mi. irọ́ ni. Ah, mo yàn ah. kí ni mo tún jẹ ẹjọ́ kí ni mo tún jẹ. Ah. mo yàn dẹ́. ẹyọ̀ da ẹyọ̀ da ọlá ìtàn fún mi. mo yàn dẹ́. fún èmi owó labi. bẹ́ẹ̀ni. pé mo ti lè bẹ̀rẹ̀ o a lè wo ilé ìkàwé fún mi kọ àbí kí n lọ ra lẹ̀ ní. ẹ àmì ní ìgbìrò kojúkojú bá dàwọ ẹ ní ẹni sùtà ẹni sùtà wọn bẹ̀rẹ̀ sí máa kọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. nítorí hmm. nítorí bàbá nítorí ọkọ mi ni ó nílé hmm. ẹ má dàwọ ẹ lè sún síwájú kẹ wábi tó dáa fèmí. mo ti mo ti mo ti bẹ́ẹ̀ lọ mo ti bẹ́ẹ̀ lọ ni pé ẹ̀yin fàdúgbò tó dáa tó dáa ibi tí wọ́n ti ń ṣe ibi tó dáa tó dáa kí n bá yín ra mi síbẹ̀ kẹ́yìn náà mo lè máa ṣe ibi tó dáa tó dáa mo máa fẹ́ràn kí màá ní àná kó máa gbọ́ fi o. oyè mi oyè mi oyè mi oyè mi oyè mi oyè mi èmi náà fẹ́ràn ìyá ìyàwó tó jẹ́ pé tí èèyàn bá sọ sínú owó owó tètè hàn lára wọn. ó máa wọn. ẹyin sọ lọ sí eyín ọwọ́. Ah, ah. àmọ́ lásìkò tó yẹ kó mú ẹni yìí. yẹ́pà. ó dáa irú ọkọ̀ wo ni mọ́mí ń lò jẹ̀kẹ́ lórúkọ ni bàbá wọn rà fún mi. dáàgbé mi tọ́jà. ẹ̀yẹ́ mọ̀ wọ̀rí ìgbọ̀kọ́ mi fún un. Ah. sẹ́rí mo bọ́kọ̀ wa o eh. pé mo mọ̀ mọ̀ bí wà ta lè torí àwọn dèdèrè tí wọ́n tẹ̀lé ní àwọn ọdẹ ìkankan gàgà wèrè báyìí ìgá ọ̀gá agùnmọ́nú yé nu ó ti yé yín ìfẹ́ kan mọ̀ bí rárá ibi tí mo mọ̀ mọ̀ pàkẹ́ síbi tó jìnnà ó jìnnà gan-an gan ni ó ah, ah. mo pàkẹ́ síbẹ̀ wọ́n mọ̀ mọ̀ bí torí ayé òfẹ́ ni fọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ nílò ọmọ tó dáa báyìí èmi ibi nínú èèyàn tó ọmọ yẹn nìkan láìtàn ẹnìkan nínú ìgbésí ayé mi ni mo fi gbogbo ìgbésí ayé mi mo fẹ́ rẹ̀ gan ni ẹ fẹ́ rẹ̀ gan ni ẹ má ṣètò bẹ́ẹ̀ sí páàkì kò mi tó ti yé yìí àwọn bá mi ń kọ́. Hmm. bàbá yín kẹ. bẹ́ẹ̀ni. yeah my dad daddy. ah daddy. bàbá ah, àjàlá traveling ẹ̀rọ wọn dúró lè Àbújá náà ti ń ṣiṣẹ́. ẹ̀wọ̀n ìgbélé. ẹ̀wọ̀n ìgbélé o. a alẹ́ àtàlábíà ni wọ́n mọ̀ bá wa. mọ́mí ẹ kúlé mà. ẹ lẹ́ o. kíṣì kíṣì kíṣì kíṣì kíṣì ẹ ajálẹ ẹyin kọ́ yìí iṣẹ́ ti rí ibi tá a bọ́rọ̀ dé kò ní sí wàhálà orí ọkàn lábàdé ìgbàgbé tí mo ti fẹ́ ṣe ni ọdún mo sọ bẹ́ẹ̀ fún yín ṣẹwárí fún pé mo wá wá bíi lónìí ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ní tí mo tún wá torí ẹwà ẹ tún lè fẹ́ yọ̀ǹdẹ̀ fún mi láìtàn ọmọ mi tí méjì lè padà déjọ kan tọwọ́ mi bá bẹ fóònù àbí máa sọ fún àwọn dèdè rẹ tí ń tẹ̀lé mi ẹ bá bẹ sẹ́ẹ̀dì three hundred thousand sí yàyàwó mi báyìí báyìí báyìí báyìí báyìí ẹ má wojú fóònù yín èmi wọn sọ bẹ́ẹ̀ tó bá lé zẹdùn márùn ẹ pè mí lọ máa lè. èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá wo re. ẹ ti rí gangan. Ah! ẹ wo ẹyin náà dẹ mọ̀ wípé ẹgbẹ́ èèyàn lánàá ẹ máa gbádùn dọjọ́ omi lójú ayé mi. ẹ ọgbẹ́ ẹ ló ń jẹ kí lẹ ṣe dídí rí dáńdí. mọ́ọ̀ mo ń bọ̀ bàbá mi. dídìrì dọ́ndí dọ́ndí. ṣé dídìrì lẹ́ni ni. rárá o ṣe bẹ́ẹ̀ gbọ́n mi ni. èmi ò ní òrojú rí o. ibi ah, first time tó máa wá bí mi kì pẹ́ gbọ́n mi dídìrín. ẹ má mi náà ní dídìrín. thank you. <laughs> kásán. bàbá yìí ni Madame. madam madam ọláìtàn ah, ìjọ ìpínlẹ̀ olóyè má bínú ah. ká ṣe ń dílọ̀ ká ṣe rọmi ṣe mo gbé mi lóye kí n wá ṣe gbogbo kí ni mm, ẹjọ ẹ má bọ ẹ má wọlé ẹ má stress ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ṣe ẹjọ. ẹ fi sílẹ̀ ẹnu ẹ má wọrí ẹ má wọrí ah, mi ò fẹ́ kọ́ gàbínú ẹ̀yin náà lẹ sọ́n sí pé ọ̀gá rán yín iṣẹ́ pé tó mú mọ pé tí máa wà stressed mm, up so bóyá kẹ lọ sínú ilé kẹ lọ change mo sọ pé by the time tẹ bá máa fi ṣáwà tán gan ma ti ṣe ẹ̀fọ́ tán ẹ má stress ara yín sir it's fine kò ń ṣe nǹkan tí mo lè ṣe. lọ ṣáwà kí lọ change. bẹ́ẹ̀ sir ẹ ṣe gan ẹ ṣe gan before five minutes máa lọ sí máa sáré dé sí máa wájọ yìí so alẹ́ ìjọ ṣe ẹjọ́ mi fẹ́ tó ẹ má wọlé ẹ máa mú bọ̀ sí ẹ contract yẹn. okay. ok kò sí wàhálà yeah i'll talk to you later. ah, ah. sista mi ẹ máa bọ̀ nbẹ. ẹ rìn ńlẹ̀ kí ló ṣe yín tẹ̀ ń wọ́ ṣé mo rán yín sí dining kí ló ṣe yín tó jẹ́ ilẹ̀ tẹ́bọ̀ láì ṣe pé ẹ̀yin lẹ dáná because me, ò understand ṣé mo rán yín sí dining ni wèrè ìdànù eh, kí ló ń jẹ́ Richard agumaniye gọ́ngọ́ṣú. madam ma. oh madam. ò ń kà mí lóhùn. no mi ò mi ò tó bẹ̀rù. are you mad. i'm sorry. ibo lo ti ń bọ̀ níbẹ̀ ẹ̀yìn ló wà. ẹ̀yìn ló wà iṣẹ́ kí ló gbà tó fi jẹ́ kí sísá mi máa set table because mi ò understand kí ni iṣẹ́ tó gbà nínú ilé yìí. torí bẹ́ẹ̀ mo lọ ṣáwà lókè náà ló ní kí n sáré ṣáwà lókè. wèrè lẹ́yìn méjèèjì sísá mi ló dáná sísá mi ló dáná ah mo dáràn iṣẹ́ kí ló gbà nínú ilé wọ́n ní kó lọ ṣáwà ẹ̀yin méjèèjì ti ya wèrè inú ń bí mi bí mo tẹ̀ ṣe ń wọ ẹ̀yin méjèèjì yìí so ẹ fẹ́ plan lèmi lórí sista mi ṣé mo rán yín sí kitchen mi mi ò rán yín síbẹ̀ ṣé bí mo kàn ní kí mọ́mí sọ fún yín pé kí ló bá mi ra nǹkan lọ́jà kẹ́ kó sí kitchen kí àgùnmánìyé òpònú ayírádà yìí kó dáná ẹ wá ní kó lọ ṣáwà ẹ bọ́ sí kitchen ṣé fẹ́ bà ayé mi jẹ́ ni ẹ fẹ́ gbọ́kọ mọ́ mi lọ́wọ́ kẹ́ tó ṣojú funfun ọmọ pupa sóyòyò ẹlẹ́bẹ̀rẹ̀ ẹsẹ̀ lẹ olòṣì láwùjẹ ẹ rí bẹ́ ṣe rí ẹ̀gbọ́n ẹ̀kọ̀gá ni ẹ̀yin méjèèjì ẹ̀ níyè ẹ̀yin ẹ̀kọ́ṣẹ́ ẹ̀ mọṣẹ́ èyí machine ẹ̀ mọ́tẹ̀ ayé yín kàn wà bákan náà ṣáá tó bá yá ẹ̀ ní mọ́ mi bu yín ẹ̀ wá máa kéké kiri kẹ tó gbé nǹkan nǹkan méjì tí ò bára wọn mu kẹ tó kó sí ẹ kó sí kúrò wájú mi kẹ get out ẹ má jẹ́ yíyí ní tébù mi mọ́ má má má má dín pẹ̀lú kí ló ṣì dúró ṣe padà wá ń bí wèrè. Oh. <laughs> You need to stop crying. Mo mọ̀ pé torí ìtọ̀dọ̀ mi ni àbúrò ẹ̀ ṣe sọ̀rọ̀ sí ẹ tó tó yẹn. But please, stop crying. Gbogbo èèyàn tó wà láyé ló ní one or two things tó face In the torí tí wọ́n ń face yìí kò pe ọlọ́run ọba lẹ́jọ́ jọ̀ọ́ stop crying. I don't want you to see yourself as being unlucky or not being blessed. Please, you are beautiful in and out. And no reasonable man would allow a lady to shed tears. Now listen, Titi Lola. please do not allow anybody to make you feel less of yourself. Okay? you a star. Shine. Thank you very much, sir. I should go. I feel relieved, sir. Trust me, I won't cry again. No, Mr. Kuma. Please. I should. Thank you. I should thank you for my Titi. Can I have your number? máa like láti máa pè ẹ́ you know kí n check up once in a while. Hello, ni gbogbo wa je jẹ́ báwọn. Um, sir. Pelu owó ti tele ati ah. ti sìn méjèèjì papo je twenty six million naira. twenty six million. bẹ́ẹ̀ ni Ah. twenty six million ṣe mílíọ̀nù twenty six yìí. Hey baby! Ah. I love my guy. it's <laughs> so beautiful! <laughs> Ṣé ọkọ mi? Ọlá ah, bí mi. Ọlá ìtàn. Mi ni white. Ọlá ò lè tán nílé yín lágbára Ọlọ́run. Dìde dìde. Ṣé ọkọ mi? O <laughs> ní lórúkọ ẹgbẹ́. O tó bẹ́ẹ̀ o jù bẹ́ẹ̀ lọ ní tiẹ̀. Sọ̀rọ̀ mi yẹ lágbára Ọlọ́run lágbára ọlọ́run á jẹ́ wo sọmọ kí mọ́tò tí mo rà fún ọba lẹ̀ tó bá ń gbó balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ mo tún wá mọ̀ mọ̀ jẹ́ ó jẹ́ funfun ṣé kò dọ́là mu láti wọnú. o. torí mo fẹ́ káyàn lẹ́sẹ̀ kù ẹ mo kàn fẹ́ kó lo fúngbà díẹ̀ tó bá yá máa padà rà jíìpù fún ọ. really thank you baby ṣé ò lè bá dún ò lè bá dúpẹ́ <laughs> ẹgbẹ́ bónire yòókìrì yóò lè tẹ̀yìn lọ́wọ́. mo ti congratulations. <laughs> thank you baby i love you. àwọn náà fẹ́ràn rẹ̀. sọ mo fẹ́ bá yín sàn kankan ni sà. kí ló fẹ́ rí mi fún o àti pé tó bá fẹ́ rí mi fún náà sọ́bi tá a wà yìí kí ló fẹ́ sọ táà táà tí àti ìgbọ́rí àbí tí ò lè gbọ́ alábòsí ni ọ. mo fi ń pe láàrin màtí ni bóyá kí òun excuse wa. kó mọ lọ sọ kò sí tó lè sọ tí mi ní padà sọ fún <laughs> sọ tó bá sọ báyìí. Ah. ẹbí wa kí n kúkú sọ́ngbà yẹn. sọ. Um, ok sir so <clears throat> mo fẹ́ pe àkíyèsí sí nǹkan kan ní sàṣà. kí tó nù. Ah, sàṣà bá ní kàkà ó ti tó oṣù mẹ́rin tẹ́tí fún mi sálárì. Eh. sà ojoojúmọ́ lè ra mọ́tò fún obìnrin àti pé sà last business tí a ṣe owó tó tó owó wọlé wọn ò pe sa ṣé mo ṣẹ̀yìn nítorí kò yé mi. má bínú tiẹ̀ o má bínú o má bínú pọ̀ wà lórí ìdúró o. tí mo ṣe ń sọ lọ sà hmm. tí bá ṣẹ̀yìn bóyá kẹ́ sọ fún mi kí n bẹ̀yìn kẹ́ má bínú torí kò sówó kankan lọ́wọ́ mi. ó ṣe mí. kí ló wá dé tẹ̀ fún mi lówó oṣù mẹ́rin. mo mọ̀ mọ̀ mọ̀ mo mọ̀ mọ̀ mọ̀ fún ọ lówó ni. kí ló dé kí ló ṣe mo ti ṣe yín nìyẹn jù. o ò sẹ̀mí àní mo mọ̀ mọ̀ mo fi ń sọ lánìí mo mọ̀ mọ̀ mọ̀ fún ọ ni sọ̀rọ̀ mi yọ owó tí ẹ má jẹ́ ìfisẹ́lẹ̀ ẹjọ́ kó bóyá o jẹ́ kọ̀ọ̀kan sí yìí kò jẹ́ kọ̀ọ̀kan sí yìí. ẹ mú ní ìtí ìní àbí. Ah. Hmm? ṣé dídì rí ni bọ̀bọ̀ ẹni. ẹni wọn gòlúgò ni. no Richard sir. gòlúgò náà ní tẹ́lẹ̀. Richard sir Richard sir àti mo ṣe ń sọ lọ sir hmm. ẹjọ ẹjọ owó tí mò ń gbà náà ẹ tí increase ẹ one fifty náà ni mò ń gbà. ẹ mo ní ìtì ní àbíkọ mi wà bẹ́ẹ̀ ni. ẹjọ ẹjọ ìṣàánú mi ẹjọ ẹjọ bóyá kò ń gbọ́ bá mi bẹ̀ yín. calm down sà ọ̀rọ̀ tó ń dùn mí ni mò ń sọ sà ó ń dùn mí gidi gan ni sà. torí bí ṣe ń dùn ọ nígbà mi nu jẹ lórí mi ń gbóná sí i orí mi ń gbóná sí i. sà ṣe ẹ understand pé ẹ ti mo ṣe kò jẹ́ kókó sí ẹ mọ iye mọ́tò tẹ iye mọ́tò tẹ rà fún sí i. ẹ kí ni tiẹ̀ kí ni tiẹ̀ fẹ́. baby baby eh? don't let him stress you. I'm not stressing him bóyá kí wọ́n bá mi ọfẹ dalẹ mi ru. lóhùn mi ò dalẹ yín ru. ìgbé mọ̀ ọ̀rọ̀ ọkọ̀ káàkiri káàkiri. ọ̀sán ló ní ìyá mi pé mọ̀ ọ̀rọ̀ ọkọ̀ fáwọn èèyàn. ẹ bẹ́ẹ̀ ni mo kàn sọ ẹ̀rọ ọkọ̀ fáwọn èèyàn kò sí pé mo dalẹ yín ru sà tẹ́ ṣe ni kọ́ tẹ́ ṣe ni sà. ìṣe o ti dalẹ mi ru mi mi tó bẹ́ẹ̀ mi mi tó bẹ́ẹ̀. mọ̀ dà lóhun tí ẹ o mọ̀ dà mọ̀ ní kẹ́ máa lọ. kí tó ni kò sí mi sà. ẹ jọ bí ẹ fún mi lówó oṣù kan owó oṣù kan mẹ́rin o lè rí owó ìdájọ́ oṣù o lè rówó orí àjò sọ. you excuse us please. kó o sun ẹkún kó sun ẹkún ìdílé ah. mi ló ń gbé. ọkọ mi. ẹ sọ oníwọ̀n ẹbí ni. kò lè kí mi lẹ́mi sókè ilé ìkẹ́ ilé ọmọ mi lélẹ́ yìí. this calls for celebration. <laughs> Ah, owó orí mi. gọlúgọ máa lọ. gọlúgọ ni o bọ́ta gọlúgọ gọngọṣù èkó ní jẹ́ gọlúgọ ni sísàdé jọ lójú jù. kókó gàrí kò lọ́gbọ́n lórí. ìmọ̀ ah, tó ń bá a gbé ọmọ ọmọ tí ó ṣẹlẹ̀ yá lọ sí fàájì nígboro ọkọ rẹ náà lágbèbọn ta ọmọ ọlọ́kọ̀ funfun nẹ́nẹ́ funfun nẹ́nẹ́ ọlọ́kọ̀ funfun nẹ́nẹ́ funfun nẹ́nẹ́. Ah, ẹ kú lé o yẹ mo kú ọ ikú dé o ta ló rún ẹ ṣe ta ló rún ẹ ṣe torí Ọlọ́run ṣé mo rún ẹ ní kí mo ṣé mo rún ẹ fún ẹ mi ni wọ́n tó lè ọ̀pọ̀ ìdìbò kò ṣe ṣé mo rún ẹ ní aṣọ aláṣọ aṣọ aláṣọ ọ̀gá máa pa mí ọ̀gá máa jọ torí ọlọ́run àtọ́jọ́ ètò ti wà ní òmọṣẹ́ òmọkọ́kọ́ àwọn tá a tún ṣẹlẹ̀ dé tá a tún mọṣẹ́ àtètè mọṣẹ́ ọpọlọ wa jí òní àti mẹ́fà ayé wa jẹ́ kí ni mo ṣe fún ẹ tó gba aṣọ aláṣọ jẹ́ ìtẹ̀kẹ́sì ọlọ́run ọ̀bẹ̀kẹ́rẹ́ ṣé mo lọ́ṣọ rí ṣé mo lọ́ṣọ rí ṣé mo mọ̀ tọ́lá tó dé báyìí ah bẹ́ẹ̀ ni pààyàn pèrè nípa pọ̀ àwọn ìlú àwọn pọ̀ ní. ọ̀rọ̀ ìwà sọ́wọ́ ìyàwó lè sọ ọ̀rọ̀. mo ń rìn sí i. hello ah, mo ẹ̀ ṣe wo ṣọ́ọ̀bù ń mo ẹ̀ ṣe ń dé ṣọ́ọ̀bù ni ah, látàárọ̀ ẹ má wọrí ẹ lè máa bọ̀ wo ìwọ ìjọba mú mi wá eh, ok ẹ ṣe. Ah, kí ló ṣẹlẹ̀? Kí ló tó fi ń kú? Eh, ọ̀gá, ẹ kú àtàrọ̀ mà. Kí ló ṣẹlẹ̀? Báwo ni ṣé òun yìí ò pọ̀ jù mà? Kò kúkú pọ̀. À tráfíkì yẹn kọ́. Ah, ìwọ náà mú rẹ̀ kò pọ̀ jù náà. Hmm. Kí la fẹ́ ṣe? Ok, ibi tẹ lọ ṣé dáadáa náà wà mà? Ẹ wo, ṣé wọ́n ṣépè fún ẹ ṣá? Sórí ẹ̀ ò pé ni, mo ní kí ló ṣẹlẹ̀ àbí wọ́n lè jọ́wọ́ tó rò látàárọ̀. Ẹ má bínú mà, ẹ má bínú ẹ̀hẹ́n ẹ mọ̀ pé ẹ rán mi iṣẹ́ láàárọ̀ ìgbà tẹ́ ń jáde mà ìgbà tí èmi wá lọ síbi tẹ́ rán mi yẹn ìgbà tí mo wá dé sìn ni mo wá rí i pé aṣọ tẹ́ gbé fún mi pé tí bá dé kí n gé àti ìwà títí lọ́la ó ṣàti kí aṣọ lágé bàjẹ́ máa. ó tún tún gé bàjẹ́. <laughs> ó tún. sáré nojú sí jọ́sọ fẹ́ sunkún palẹ̀ sínú ilé yìí ẹ́ èmi ò bẹ́ẹ̀ pé kó má ké o kódà kó gbábọ́ síwájú kó sún kó kún hun àkọ́ríkọ́dẹ ṣábọ́ tó kú à ń kí ṣiṣẹ́ mi ni kí n fọ abọ́ fún ẹ èmi ni kí n gbálẹ̀ fún ẹ ẹ kò burú mo ti ṣe oúnjẹ tán kò jìnnà lẹ̀ tó bá ti sunkún tán tábọ̀ ti kún o bọ́ síta kó wá lọ tún kíṣìn ṣe fún èmi kó dẹ̀ gbá gbogbo lẹ̀ ah, mo ti ṣe oúnjẹ kó jẹun mi mọ tó pẹ́ ń gbé mi mọ tó pẹ́ lẹ́kún òsọ tó ń ṣe ẹ́ òṣà kan ń wẹkún mu òun wẹkún mu bí ẹ tọ́ fọ̀ ṣẹ̀ èmi ò ní rógun ẹkún nu lé mi kíákíá ni o. Ah! <laughs> lónìí. ọkọ mi obìnrin lọgbọ́n. kílẹ̀ kílẹ̀ yóò tì yóò tì yóò tì ìwọ tó ṣe wàhálà mọ́ látòní lọ. wo obìnrin lọgbọ́n tèmi o. irọ́ obìnrin báwo ọkùnrin ni ojú jẹ akọlù gidi wọn bí akọni ọkùnrin làkọ bí tí mo fẹ́ bí ọkùnrin. níbo obìnrin mo máa là ẹ́ mọ́lẹ̀ mi ò ní gbà. Ah, irọ́ ah, lóòótọ́ obìnrin ọwọ́ ẹ̀rọ náà máa ń pè àmọ́ jẹ́ kí n kọ́kọ́ bí akọ àti kọ́kọ́ bí adékúnlé kí n bá rọlé nígbà láti wàá máa bí àwọn táwọn máa pín kẹ́ táwọn máa pín bí. ara o. gami kini. <laughs> mo ní kí kí n congratulations ni. kí ni wàá ń pọn lẹ́kún tó ń sunkún tó ń ké dúná ṣé dandan ni kó dáńsì tó kẹjọ kan ni. Mm, bẹ́ẹ̀ náà nílẹ̀ kan atẹ́kọ́ o ti sẹ̀mí lágbàá tó ti pààkì wọn ó ti sẹ̀mí o mm, mm, ìdùnnú tí mò ń gbé bọ̀ ni mi ò ṣe fẹ́ ni mi ò ṣe bá wí o kí n fi bínú sí o. kí ló dé tó ọkọ pápá iná ọkọ kó tó wá sílẹ̀ ọkọ̀ fún mi lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn ìwọ bá ìgbà náà náà orú ti mú mi. ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ tó lọ́n ṣẹ̀ṣẹ̀ bá mi dáná o tó jẹ́ kó rúmù. Trey, you are too dense. pẹ̀lú gọ́ọ̀lù kọ ẹ̀ dídìrín. kọ̀gá ni ò lọ́gbọ́n lórí gbogbo ṣé ń gbọ̀n kiri bí adìẹ tí ó gbò hmm. ó kọ̀gá ni ò gbọ̀n <laughs> èmi ò bí ni mo fẹ́ o. ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin kíni tiẹ̀ kíni tiẹ̀ kíni tiẹ̀. akílódé náà wàhálà yìí tẹ̀ ṣe wá pọ̀ báyìí lórí pé ọmọ lọ lọ kí ọ lọ kọkọ ẹ kí ni wọn kí ló dé. ta ló fi fọkọ ṣé wọn ló fi fọkọ. ṣé ẹ̀ mọ̀ ọkọ ẹ̀ ni ìyá ṣe pé ẹ̀ ẹ̀ ẹ̀ tó ń fẹ́ ẹ̀ bó bá lọ lọ́sẹ̀ kan tó lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta bí oṣù kan bẹ́ẹ̀ á dẹ̀ tún padà wálé. a kúrò nu abẹ́ òrùlé mi a gba ilé ọkùnrin lọ a lọ lọ́sẹ̀ méjì mẹ́ta mẹ́rin oṣù kan a tún á máa padà bọ̀ ń bí náà gbọ́nà ṣé wọ́n ti ṣe owó orí ọmọdé yìí ni ló ṣe rò pé ó láǹfààní láti kúrò nílé lọ sílé ọkùnrin. ẹ dúná ẹ ń retí owó orí bàbá tí ẹ retí owó orí bẹ́ẹ̀ yẹn kọ́ ayé ìgbà tí wá ti yàtọ̀ sí ayé ìgbà àwọn ọmọ tó wà lóde sí. báwo láyé ìgbà tí ń ṣeré báwo ni tí wọ́n ṣeré. àwọn kọ́kọ́ máa lọ wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ wọ́n á máa lọ wọ́n á máa bọ̀ lọ́dọ̀ ọkọ yẹn wọ́n á fi mọ̀ wá ara wọn tó bá ti mọ̀ wá ara wọn wọ́n á ṣẹ̀ wá mọ̀ wípé àwọn fẹ́ fẹ́ ra wọn á wá ṣẹ̀ wá tẹ̀lé wa àwọn fẹ́ ṣe nǹkan orí ẹ̀ abẹ́rẹ́ pé ìtawà ríra wa lórí ẹyẹ ojú títì tá à ń ṣe i love you i love you tá a fi bára wa dé ibi tá a bára wa dé. ọ oh, ṣàbíamọ ni wọ́n ṣá. abiyamọ ni mí o abiyamọ kọ́ ni ẹ ẹ jọ kí lẹ rí. wọ́n ń tàn ẹ́ abiyamọ kọ́ nìyẹn tó bá jẹ́ abiyamọ gidi o ò ní máa sọ eléyìí yamayama tó ń sọ lẹ́nu o ò ní máa sọ jáde lẹ́nu. ṣé yamayama ni mo. yamayama ló ń sọ mama títí gbọ́dọ̀ jẹ́ kí n bí ẹ ní kankan ṣé mi ló bí ọmọdé yìí fún. mi ò bí wọn fẹ́yàn méjì ẹ̀yin ni mo bí wọn fún ìbéèrè lẹ béèrè kò dé fàjà. èmi ló bí fún. bẹ́ẹ̀ni. ìyẹn ló ṣe ń láti lọ jáde kúrò nù abẹ́ inú ilé mi lábẹ́ òrùlé mi láì jẹ́ pé mo mọ̀ àbí mo tún dé mo pé aago ẹ̀ kò gbé ṣé wọn náà ló ń kọ́ gbogbo yàmàyàmà ẹ. àkànbí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. pé ẹlòmíì ìlú ọmọ ẹ wà lákàtẹ tí ọ̀rẹ́ ni sọ pé kí ni òun tà bẹ́ẹ̀ ìwọ rẹ ni béèrè pé kí lọmọ ẹ ń tà wọ́n bẹ́ẹ̀ gbọ́mọ ẹ lọ wọ́n bẹ́ẹ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ mọ ilé olówó lóde ẹ lọ kì í ṣe ilé tálíkà kì í ṣe ibi tí ìyá ti máa jẹ kábà sọ pé bóyá ẹ kí wá rí. òṣì ni gbogbo eléyìí oh. ó lè má yẹ òṣì wo bí òṣì ìgbẹ̀yìn ló dẹ̀ máa yó lóko àdá ẹ̀ o eh, ìgbẹ̀yìn ló máa yó lóko àdá ẹ̀ eh, ìgbẹ̀yìn ló máa yó lóko àdá. ìrọ̀rùn ní gbogbo ẹ̀. ìrọ̀rùn. ayọ̀ ni ayọ̀ ni tọmọ ọlọ́run ayọ̀ ayọ̀ ni tọmọ ọlọ́run ayọ̀ ayọ̀ ni tèmi lọ́jọ́ gbogbo. Mm. come down come down ah mr Mao, come down. ẹ ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù. Ah, don't say anything. Iba, move. Iba, ẹ dákun kí ni ṣẹlẹ̀. Don't say anything. Ìyàwó mi wà lọ́kọ̀. I know. Oya move. Move. Move. Iba re. Adéwọ́pá ni mo sẹ̀. Tamọ́sẹ̀. If you say anything. Ìyàwó mi wà lọ́kọ̀. Just move move. Oya move inside the car. Ìyàwó mi bẹ́ẹ̀ náà kọ̀. Ìyàwó mi bẹ́ẹ̀ náà kọ̀ mọ̀dáràn. Move. Mọ̀dáràn. Kí ni mo ṣe bá? Kí ni mo ṣe bá tani? Tani mo sẹ̀ ta ni mo ṣe ẹ ẹ dákun ta lọ́rọ̀ yín sí mi. ọmọ baby. madam madam madam is a sweet. Baby! Níbo ló ń gbọ́kọ́ mi lọ? Ìmọ̀ ìmọ̀ ọwọ́ sọ dúdú. Ọwọ́ sọ dúdú. Ìmọ̀ sọ dúdú. Mẹ́rẹ́mẹ́rẹ́. Mẹ́rẹ́ wọ́n tó jà lọ mọ̀dọ́ ṣubú mọ̀dọ́ mi Mr. Man jẹ́wọ́ fún mi ta ló rán wọn. Ah, èmi ló ni mo fẹ́ sọ fún yín èmi ló ni mo fẹ́ sọ fún yín nígbà tó ṣe pé bóyá pé mo rán yàn sí ẹ kàn dé mọ́lẹ̀ síbí ẹ bọ́ sọ lọ́rùn mi ó kù singlet lọ́rùn sífù lọ́rùn sífù bí mo ṣe ní agbára bí mo mọ̀ yàn tó ṣe fẹ́ gbọ́ sẹfẹ pé tẹsán yìí yóò lè o tí bá lè jáde tí bá lè jáde ẹ̀yìn tí ó wà ní ní tí mọ ó ṣeéṣe kí ọlọ́pàá bọ́ yúnífọ́ọ̀mù kó wọṣọ ẹ̀wọ̀n. for the last time ta ló ń rán àwọn boys yẹn kí wọ́n pa pí ẹ. mo ní wọn mọ ṣé ṣé ṣé kí n máa parọ́ mọ́ra mi ni n tí ì bá ṣe kí n sọ pé mo ṣe ẹ wo bí ẹ wo bí ebi ẹsẹ ní tẹ́lẹ̀ halẹ̀ gan owó ni ká wípé kò sí ni mo ní owó. money kudi ego money money mo tún mọ̀yàn níbo la àwọn ṣe ọlọ́pàá tilẹ̀ ṣe ọlọ́pàá tilẹ̀ láàmú wí ni àbí ọlọ́pàá ti bò. àlàyé ẹjọ́ kọ́ ọmọ yẹn lọ nà ẹ sọ̀rọ̀ nà àlàyé ẹ sọ̀rọ̀ wọ́n ti yọ mí gọ̀ ti náà ìbá àwọn àwọn máa fi mi máa lọ àbí kò tẹ̀ sọ ẹ mo mo mo sọ̀rọ̀ náà. ẹ sọ̀rọ̀ sókè máa súnmọ́ yín o. máa súnmọ́ yín o. mo mo mo amọ̀ra wa amọ̀ra wa ọkọ̀ jẹ́ wípé tí. mo ń gbọ́ ẹ̀ nígbà tí ọ̀rọ̀ ìfẹ́ bẹ̀rẹ̀ gangan ó níbi tó ti ṣẹlẹ̀ wá I'm ma worried, ma send away and say very soon. Just voila. Brother. Uncle Owolabi. aga wa. emi ni mo ránṣẹ́ pè yín. Pa mọ̀. Nígbà tí mo mo rí wà lórí aago ni ṣe mo ṣe ní kí n dókẹ́ fi kúrò lórí aago. Ọ̀rẹ́ ní báwo <laughs> òjòjò oníṣògùn kọ́mọ́ lè nájà kókó kó láàárọ̀ tá a lè kàkà kọ́rẹ̀ mi èmi ọmọ múrẹ̀ rodo nígbà tí mo ti lo aládìpọ̀ mọ́ra wọn lánàá àmì tí ṣe dáadáa ẹ ṣeun ẹ ṣeun. Mr. Um, Olabi yes sir ẹ mọ̀ pé láti ìgbà tí àwọn òbí mi ti kú ẹ̀yin lẹ tún kún fún mi bí ẹbí. Ah, ẹ tún rántí àwọn èèyàn dáadáa ẹni rè làwọn òbí yín ọlọ́wọ́ bá fọ̀run kẹwọn. àmín mm. àmín àwọn òbí mi dẹ̀ trust yín gan pàápàá dádì eh, wọn trust yín gan. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ kọ́ ẹ̀ fi ní ìwà mm. kò síbi yẹn ti lè bò mọ́lẹ̀ tó yóò rú náà ni. wọ́n trust yín débi wípé wọ́n á tún gbé owó wọ́n á gbé fún kẹ́ bá wọn tí mọ́mí ò dẹ̀ nímọ̀ sí. Eh, bẹ́ẹ̀ ni <laughs> bẹ́ẹ̀ ni eh, àwọn bàbá mọ̀ síbẹ̀ lára mm-hmm. wọn dádì àmọ̀ síbẹ̀ ń gbà mí. Eh, gbà tó kú mọ̀ pé nkúkú ni tí mo fẹ́ fowó àwọn ṣe <laughs> eh, wọ́n ní àwọn fẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ní nulẹ̀ eh. pé kí n bá gbé sí ọ̀dọ̀ mi. bá ṣe láwọn fẹ́ ní cash náà ni. cash. ó náà ni mo sọ. cash náà ni. ẹ bá sì ti ní kí n gbé wá èmi ó gbé fún wọn tí wọ́n ti gbé fún wọn ọ̀tọ̀. tó yẹ jẹ́ èèyàn gidi ni. Ah, ẹ ṣeun ẹ ṣeun. Mr. Wolabi. ẹ sà. ó ní ìgbésẹ̀ kan tí mo fẹ́ gbé mo dẹ̀ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ ṣe kinní yẹn fún mi. èmi bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ kọ́ tẹ́ lè ṣe ni o. àkọsí bàbàrà kan nú eléyìí ohun ẹ̀yin lẹni mí ẹran mi ní sẹ́tẹ̀ bá fẹ́ ràn mí ṣé màá wojú yín pé lè bá yín ṣiṣẹ́ ni. ẹ̀yin ẹ̀yin tó bá wùn yín ẹ̀yin ẹran mi lọ ibi tẹ́ bá ti mọ̀ pé ọ̀dà ẹ̀ sáà ràn mí lọ bẹ̀ kò sí wàhálà ẹ̀yin lẹni mí. Mr. Olabi Bi, rí fáàtì wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó ń jẹ́ Ọláyínká family gbogbo agbára àti àṣẹ ló ń bẹ́nu kínní hmm. mo wá fẹ́ gbé mo fẹ́ gbé fún yín bẹ́ẹ̀ni kẹ́ẹ̀ta mi. ibi tó ń jẹ́ gbèsè ẹ mọ̀ pé gbà mí wa òjò mọ̀ fẹ́ wọ ibi tí mo wà òjò lè pa o. ẹni sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ jẹ́ alákòóso àti olùdarí everything èmi. bẹ́ẹ̀ni. inú fíìmù wo ni n tẹ́ ń sọ wọn. náà kàn ṣe fíìmù reality lélẹ́yìn. Ah. alákòóso. bẹ́ẹ̀ni. atolúdarí. bẹ́ẹ̀ni. Um, eh, eh, eh, bí àwọn ilé iṣẹ́ ilé. Ah, ah. ilé iṣẹ́ ilé mọ́tò everything gbogbo property pátápátá gbogbo ẹ̀ lè máa máa control. èmi mọ̀ darí ẹ̀ ẹ̀yin á máa darí ẹ̀ kò sí pé màá fi yín lẹ́yìn náà lè jẹ́ bí mánéjà bí kò jọ mọ́ mánéjà kò jọ tí màá bá máa ṣe so mo máa wà pẹ̀lú yín náà but ẹ̀yin lẹ́ẹ̀ máa máa darí everything. àmẹ́yìn travel báyìí. no mi ò travel mo wà láràùnd. Ah. mi ò travel. Ah, ah. tẹ bá ti agree sí hmm. tẹ ti agree pé ẹ máa jẹ olùdarí everything màá pe lọ́ọ̀yà bàbá ẹ̀ mo máa change gbogbo orúkọ ẹ̀ sórúkọ yín láti sìn lọ bẹ́ẹ̀ni. ẹ ẹ bóyá mò ń lálàá. ẹ lálàá ẹ lálàá ni ó jẹ. ẹ mọ̀ fún bí ìgbà díẹ̀ náà ni ìran torí mo ní trust nínú yín dàn pé kò tẹ̀lé ṣe fún mi ni ah, ah. ó wà personal fún mi. ẹ e, e, dúnà ọ̀gá ẹ má bínú ẹ má bínú ah, ẹ rántí pé èmi ò lè kọ́ nǹkan kan dàbí alára kò sí nǹkan tẹ́ fẹ́ kọ́ náà tí mi ò lè bá yín kọ́ bọ́yìn lè máa instruct mi kí n kọ́ ọ̀tẹ̀ bá fẹ́ ni máa ṣe. èmi ọmọ apàṣẹ fún yín bẹ́ẹ̀ni ẹ̀yin ó sì mọ musẹ̀. bẹ́ẹ̀ni. ọlẹ́ ìmọ̀ dàgbà jù mí lọ́kẹ́ ọ̀rọ̀ ìdàgbà o ìmọ̀ pàṣẹ fún yín. bẹ́ẹ̀ni. èmi. bẹ́ẹ̀ni. tí wọ́n sọ pé ọ̀gá ẹ bá mi lọ mú nǹkan wá ń bẹ̀ o ẹ lọ má lọ ọlọ́mọ tẹ̀jẹ̀ ran yín sẹ́ ẹ tẹ̀ ẹ̀rọ burúkú ni ẹ̀rọ burúkú ló wá sọ́kàn mi bóyá tí máa ran yín lóúnjẹ ẹ lọ. Ah, ah. máa sáré lọ ni. Ah. ọlọ́mọdé ẹran yín ló jẹ. ẹ ti ẹ̀ rán mi kò sí nǹkan tẹ́ rán mi tí mi ò lọ ẹ jọ kí ni ìwà important sí mi gan mo ṣe fẹ́ kẹ́ bá mi ṣe ẹ jọ ẹ jọ bẹ́ẹ̀ ni. ẹ wo ọ̀gá ṣe bọ́tàn yìí mm. ọ̀rọ̀ ń dàgbà orí tàbí tẹgbẹ́mi ni wọ́n dàgbà gan ni ọ̀rọ̀ ń dàgbà jù mí lọ ẹ jẹ́ kí n lọ rò ó ẹ jẹ́ kí n lọ rò dáadáa ẹ jẹ́ kí n lọ rò dáadáa. mi ò rò sí nǹkan tẹ fẹ́ rò náà bẹ́ẹ̀ ju pé kẹ gbà lọ́wọ́ mi kẹ̀lẹ́ ṣe kọ́ tí mo fẹ́ kẹ̀ ṣe. àní ẹ mọ ti ẹ jẹ́ kí n lọ rò náà èmi náà tún fi lọ yàn so ti yé ah, èmi ò rí ibi téèyàn ti gbé nǹkan bàbá àtìyá yẹn tí ó kàn gbé lé aráàta lọ́wọ́ pé. mr olabi mi ò ní fẹ́ kẹ́ fi lọ yàn láàrin èmi àti yín ni etí kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ bá wa bọ̀ ṣètìmọ́ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ mo bẹ̀ yín ni ah. ẹ bá fẹ́ rẹ̀ dàrú ni ẹ má fi tó anybody létí mẹjọ <sighs> mo mọ̀ pé nǹkan tí ẹ lè ṣe ni. ẹ̀yin lè rò pé mo lè ṣe nínú tèmi mo mọ̀ pé ní lè ṣe ìmọ̀ràn yín sẹ́. má lọ kó sì kàn tẹ́ràn mi tí mi ní ṣe. wọ́n fẹ́ mú mi. ẹ ọ jẹ ṣùgbọ́n ẹ jókòó ẹ jẹ́ kémi lọ́ba yín lọ. ọ̀dà mo fẹ́ tọ̀ mo ń bọ̀ nígbà tí mo ti wá bọ́ sínú ọlá mo ti bẹ̀rẹ̀ sí náwó gbogbo èèyàn rò pé mi mo ní mo ti bẹ̀rẹ̀ sí lọkọ̀ lóríṣiríṣi mo ń jayé bí a ń jẹ sùn ìgbà náà lòun wá dúró sí mi lọ́rùn pé òun ti dé òun fẹ́ gba gbogbo kan tó yẹ kó wọ́n gbà áá ṣé òun fẹ́ jẹ́ kémi ọjà rí padà sẹ́yìn ni gbogbo bí tèmi ti gbé ọkọ̀ dé ṣé kí wọ́n á mọ tó fẹsẹ̀ rí padà síbẹ̀ ni ah, mo fi wo pé ah, <laughs> ìtàkùn tó bá ní kéré ọmọ gòkè àlọ́ òun àti eré ọ̀yà àjọ ọmọ ìyá. so ló ṣe pa. Ah, ọlọ́run ní ń pa yan o ó kí kọ́mọ bí ẹ ti sábàbí ni o. lọ́lọ́run fi fi ẹ́ ṣe sábàbí láti pa. ẹ. ẹ ọmọ ìyá a sì lè yanjú rẹ náà a sì lè yanjú rẹ kò sọ̀rọ̀ ọ̀tọ̀pá àwọ̀ ò ká. ìwọ àti ni kí ló fẹ́ yanjú you are so wicked. ah irú yín báyìí ni ò kí ń jẹ́ kí a lot of people kí wọ́n ṣoore mọ́ and I will make sure you rot in jail. Officer! Ẹ mú ẹ ẹ dá padà. tó bá yà ẹ tó bá yà ẹ wàá gbé orin ìgbére tó ní ẹ wàá gbé lọ bá wèrè tó wà náà àmọ́ ibi tó wà bẹ́ẹ̀ wàá lọ gbé bá around nonsense. bàbá títí ẹ ṣe sùúrù ẹ ṣàrípò tó wà báyìí ẹ ẹ wo má rí dàkejì mi o má dẹ̀ rí ojú pupa mi ṣé torí pé mi ò tí ì lẹ́yìn méjèèjì dànù sígbó ẹ ṣọ́ra ẹ lọ ṣọ́ra ẹ o ta ni ẹni yẹn wọlé àti ilẹ̀kùn àbó tilẹ̀kùn ní. Ah, kí ni. mọ́mí Richard. Richard. Richard. Richard. Òkú òkú. Èmi ò kí ń ṣe òkú o, mọ́mí. Mi ò kí ń ṣe òkú. Àlàyé ni mí. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọba àti àáfà mi pẹ̀lú Títílọlá òun rí yẹ kí n wà láyé lẹ́ni. ìyá ìmọ̀ta sheik èdè ìlànà bíi azalimado afag eh, charge pẹ̀lú gbogbo adoa àti sàárà àtàwẹ̀ tá a gbà a rí nínú rúyà wípé bí àwọn òbí méjèèjì bọ́n lè pàdánù ẹ̀mí wọn láìpẹ́ ọjọ́ ẹ̀yin náà kò ní pẹ́ tẹ́yìn náà pàdánù ẹ̀mí tí yóò tiẹ̀ ní tó ti máa bẹ́ẹ̀ ni ìgbà tí ó yinú. màmá pàdánù ẹ̀mí mi. bẹ́ẹ̀ ni ẹ pàdánù ẹ̀mí yín kódà kìí ṣe pé pàdánù ẹ̀mí yín nìkan ẹ ní níyàwó ẹ ní bímọ gbogbo rẹ tí àwọn òbí yín wá pélé lọ gbogbo ẹ̀ ní ẹ̀tún padà òfò rẹ̀ torí pé àti ìdílé yín bàbá yín látòkè lọ́hùn ni wọ́n ti ṣètò gbogbo ẹ̀ kalẹ̀ fún yín wọ́n yin díẹ̀díẹ̀ ni àmọ́ lórí tí yín náà ti fẹ́ parí ẹ̀ tán wọ́n fẹ́ jẹ́ kọ́ lápin lórí tí yín kí wọ́n parí ògo ìdílé yín pátápátá. Ah, ah, àfa ilé ipò mm-hmm. pọ̀ fẹ́mi nìkan àfa kí ló dé kí ló dé tó fi rí bẹ́ẹ̀. ẹ kò gbọdọ̀ mọ̀ rí bẹ́ẹ̀ torí pé kí ni gbogbo ogun tí àwọn òbí yín fi lẹ̀ ẹ̀yin àti ìdáná jọ fílẹ̀ fún. èmi nìkan náà ni. ìjáyìn nìkan náà bí ni. èmi nìkan ni wọ́n bí èmi nìkan. ìgbà tó wáyé pé ẹnìkan náà bí ìjáyìn nìkan wá lẹ wá bẹnu ẹbí yín tó pé ẹnìkan lẹ fi wá jogún gbogbo yín ni àkùsẹ́ tó ju yín lọ́nbẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ bínú ògo yín ọ̀tọ̀ nìyẹn wọ́n bínú ògo yín ọ̀tọ̀ ẹ tún wá ní ègún tí ń jà lórí gbogbo yín látòrí bàbá bàbá yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún wá pín ogún fún yín ẹ̀yin nìkan lẹ́ tún wá dàpọ̀ ọ̀yà ẹ̀ ń lò ó dégùn méjì kò sí bẹ́ẹ̀ ṣe ní pàdánù ẹ̀mí yín. Ah, eh, ẹ afa ẹjọ kí wàá ní solution báyìí. n tẹ́ kẹ́ ẹ ti kọ́kọ́ sọnù ni kẹ́ ẹ tó máa sọ ọdún tẹ́ǹsì látàrọ̀ solution wa solution wa solution wa solution kan náà tó wà ní wípé gbogbo táwọn òbí yín fi lẹ̀ fún yín àti ipò àtagbára àti ilé àti company gbogbo ẹ̀ ẹ kó gbogbo ẹ̀ sójú kan ẹ wà á lọ kó fún ẹnìkan tó súnmọ́ yín tẹ́ trust ẹ jọ̀wọ́ rẹ̀ lẹ̀ fún kó máa kọ́ńtò rẹ̀ ẹ̀yin ò wá ṣe kinní kan ẹ wà wà lábẹ́ rẹ̀ ẹ dùn ẹ sì bọ́ ìsìn ẹni òní yóò mọ ara yín iṣẹ́ ẹ sì bọ́ ìsìn ẹ rẹ̀ gbìn bẹ́ẹ̀ o àmọ́ ìtẹ́yìn náà fẹ́ ọlọ́run ṣe ojú yín rí tó o àmọ́ ẹ fi la irú ogun tẹ́ ẹ wà náà ẹ fi lè bá a lákọjá ni. gbogbo ogun tí mo jogún lọ́wọ́ bàbá mi. ẹ gbogbo ẹni bẹ́ẹ̀ wọ́n pátápátá. kó papọ̀ kó fún ẹnìkan. bẹ́ẹ̀ ni ṣe fúngbà mélòó ṣe ṣe forever ni àbí fúngbà ah, ọlọ́run. fúngbà díẹ̀ náà ni kẹ́ ẹ lè bá fi borí ogun tí ẹ fẹ́ là kọjá iná ni ah. ẹ bá ti lè ṣe ẹ borí ogun àwọn bẹ́ẹ̀ bá ti ṣe báwọn obìnrin ṣe lọ láìpẹ́ ọjọ́ tí yín ò tẹ̀ ní tó bẹ́ẹ̀ rárá ah. àwọn bẹ́ẹ̀ bá ti ṣe ẹ̀mí gígùn yóò ti dúró fún yín owó yóò dúró fún yín ọlá yóò dúró fún yín ìyàwó tí ọlọ́run kọ́ mọ́ yín ẹ̀rí ètò dà kètò wá ti pẹ́ kàn ní rí ìyàwó lásán èyí tí ó jẹ́ ológo ọmọ lẹ́ẹ̀rí ẹ̀rí ọmọ ẹ̀rí ẹ̀mí gígùn gbogbo nǹkan tẹ̀ ń fẹ́ ìlọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ bá ti lè ṣe yìí bẹ́ẹ̀ bá ti lè ṣe ni o. ṣé o ṣe ṣe gan-an. tí mo ṣe kó gbogbo ogún tí mo jogún lọ́wọ́ àwọn òbí mi fún owó labí nìyẹn torí trust tí mo ní sí àti tí àwọn òbí mi ní sí ṣẹ̀rí nígbà tí ọ̀rọ̀ oníbọn èdè ọlọ́run ni ò pa mí bẹ́ẹ̀ ni ọlọ́run ni ò pa mí ìkan tó fà á nìyẹn tèmi àti dókítà tájọ rò pọ̀ tí mo ní kó tún fọ̀ pé mo ti kú torí àwọn aráabí yóò dẹ̀yìn lẹ́yìn mi wọ́n fẹ́ pa mí ni mo wá ránṣẹ́ pé Títílọ́lá torí pé mo mọ̀ pé òun ni mo trust tí ó lè handle situation dáadáa fún mi. abẹ́rẹ́ ìyàfa ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni o ọ̀rẹ́ mi ilé Richard is my best friend ó pẹ́ tí mo ti wá bó ṣe wáyé láti tó bí two three years in fact láti máa jù bẹ́ẹ̀ gan pàápàá so fortunately ọlọ́run tẹ̀ ní kí n wálé last week ìgbà tí máa dé ni ọ̀rẹ́ mi Tádé Dr. Tádé tó pè mí pé ọ̀rẹ́ mi tí mo ti ń wá tipẹ́tipẹ́ láti ọjọ́ yìí pé wọ́n rọ̀ṣẹ̀ wá sí hospital ọ̀hún wọ́n yìí ń bọ̀ ni mo ní kí n sáré lọ bẹ̀ mo ṣáàdé bẹ̀ mo láti lọ clear on bills àti everything tó wà ń lẹ̀ so wọ́n ní mo ṣe sọ fún pé bó ṣe wà yẹn kò gbọdọ̀ sọ fún anybody bí bó ṣe wà láì nígbà tí mo gbọ́ gbogbo àlàyé tó ṣe fún mi so wọ́n ló gbé wa débi báyìí torí mi ò gbọ́ gbogbo nǹkan tó kúrò ẹ̀ sí mi ìmọ̀ àwọn tó ń lépa ẹ̀mí ẹ̀ anyway wọ́n ti sọ fún mi náà pé ẹ̀yin náà wà involved tòun ló gbé wa débi báyìí. ṣé pé màá ṣe fojú ní méjèèjì bẹ́ẹ̀ má sì tún fi rí ẹ̀ ìwọ tó jẹ́ pé mo ti rí ẹ̀ bí ẹni tó múnú mi dùn ìkókó kan ni mo rí nígbà tí kò gbọ́ ẹ̀ lé. You you brought laughter to my lips, baby. Ah, Olúwa mà Ah, Ọlọ́run mo máa It's okay. Má sunkún mọ́. Má sunkún mọ́. Hmm? Pé ní ká máa tó báyìí. Ṣùgbọ́n rí àwọn ọlọ́pàá wọn ti ṣe investigations wọn. Owó máa tó tẹ̀wọ́ lábí àti àwọn ọ̀gá ẹ̀. Mi mi. Don't cry, ìkọ̀kan tí mo fẹ́ kó ṣe fún náà mo sọ fún má jẹ́ kí anybody mọ̀ pé mo ṣe wà láyé at least for now okay so you don't have to cry. Okay, thank you. Thank you so much. Thank you. It's okay. It's okay. Thank you. Thank you. It's okay. Please, please calm down, please. At least that's all. I don't want to fancy alájà ẹ má sunkún mọ́ ọlọ́run ti gbàdúrà wa torí pé ọlọ́run ọba inú lára kò lè ṣe ìkọ́dé hàn ó sì dá àwọn kan láti lè ayé ìtúwé pé ó ní kó máa kàn tó agbára àwọn tó yẹ pé wọn kọ̀ láti pa ọmọ wọn nítorí kan lè bá báyọ̀ ẹlòmíì jẹ kò sí tí wọn lè ṣe torí pé tọ́lọ̀ ń dá wọn kan wá sí náà náà ni ìtorí wọn lọ́nà ló jẹ́ kí ẹ wà nínú situation tẹ wà sí torí pé tẹ́ẹ̀bà wà ń ru irú ipò tẹ wà sí ẹ̀ nípa ìdí ara yín torí pé alájà tẹ̀ ń wòye àfa Richard olóògbé ọmọ ni wọ́n tí Ọlọ́run pa wọ́n léṣe síbì kan nítorí kẹlẹ́ bá pàdé wọn bẹ́ẹ̀ tó bá pàdé wọn yìí ni Ọlọ́run nífẹ̀ẹ́ yín ni torí pé Ọlọ́run ò bá nífẹ̀ẹ́ yín ẹ̀ ní pàdé wọn Ọlọ́run kọ yín pọ̀ látọ̀run ni tẹ́ bá ti wá fẹ́ra yín gbogbo nǹkan yóò wá máa dá sí i ju táwọn obìnrin gan lọ tẹ́ bá rí i pé nínú hílà yìí lulẹ̀ yín méjì jọ pàdé bí yẹn bá ti fẹ́ lálàyé yìí ó gbọ́dọ̀ gbà wọn ibì kan tó le kọjá tó di pé yóò àmọ́ ọ̀rọ̀ ní tó fi fàtọ́ pé níbi tẹ́ ẹ ti pàdé ọ̀nà tí ò rọrùn ni ọlọ́run ó ṣe yín lọ́ọ̀yà ara yín kalẹ̀ àti pé gbogbo ẹni tí wọ́n bá ti wá súnmọ́ yín tó bá ti lé nífẹ̀ẹ́ yín lásán ọlọ́run máa dá ìkẹjọ fáwọn náà tí wọ́n pé wọ́n máa látara ti yín náà níbi tí ìràwọ̀ yín méjèèjì bára wọn mu jọ dé ká wá sọ pé gbogbo ntẹ́yìn méjèèjì bá jọ dáwọ́lé yóò máa yọrí sí rere ju bẹ́ẹ̀ ṣe lérò lọ àfáà Richard ara tí mo sọ fún yín nù pé ojú yóò rí fèrèfèrè tẹ́ bá ti ṣe nǹkan tí mo ní kẹ́ ẹ ṣe òun náà nù ní tẹ́fì mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ yín nù ń ló fà tí alájà yìí fi dé nítorí tí abẹ́yìn lẹ pé wọ́n ni wọ́n wá fúnra wọn ni ní tẹ́fì mọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ yín nù ni wọ́n tún wá wáyín wáyín wọ́n dé hospital àwọn náà san hospital bill yín nítorí pé ọlọ́run nífẹ̀ẹ́ yín náà ni gbogbo ẹ̀ bí ìbá ṣe pé tẹ̀lé wọ́n ní tí mo fún yín ni ní tẹ́ bá fojú kan kò bá jù báyìí lọ ọlọ́run gbàdúrà wa ọlọ́run á gbà fún yín kàkésọ́ra míì ìgbà tẹ́ ti ṣe ń tọ́lọ́ ní kẹ́ ẹ ṣe ọlọ́run nínú nídìí láti ṣe ń tọ́lọ́ tẹ́yìn náà ń fẹ́ ọlọ́run ti ṣe yún ni ó ti ṣe parí ọlọ́run àgbàdo àdúbáyé náà lọ. ṣẹ́rí mọ́ mi kò sí nǹkan tó wà ní ayé tí ọlọ́run mọ̀ sí kò sí ọ̀rọ̀ tó kéré ní ọ̀rọ̀ ọlọ́run tí ò ní lọ láìṣẹ́ gbogbo ogún tí mo rò pé ó ti lọ ọlọ́run ti fún mi padà dáàdi mo mọ̀ pé mi tí ọ̀fíṣálì wá tọrọ títí lọ́lá lọ́wọ́ yín but very soon màá wá tọrọ ẹ̀ sá torí ó gbìyànjú lórí ọ̀rọ̀ ayé mi ó dẹ̀ jẹ́ support system fún mi. o fẹ́ wá tọrọ títí lọ́lá. bẹ́ẹ̀ ni mọ́mi. gbogbo ogún ẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni màá. <sighs> gbogbo nǹkan tó sọ kalẹ̀ yìí mo feel fún ẹ gan what's your name. Richard sir Richard Ọláyínká sir. Ọláyínká ọmọ Yorùbá ni ẹ. bẹ́ẹ̀ni sir. àwọn òbí ẹ ń kọ́. wọ́n ti late sir. àwọn tó kù ń kọ́ náà ẹbí. àwọn ṣe wà àwọn ṣe níbí bẹ́ẹ̀ni sir pẹ̀lú gbogbo ohun tí a rí gẹ́gẹ́ bí bàbá gidi mo fẹ́ fún ẹ. bọ̀yìn ò jẹ́ mí pé kò kàn dé sọ pé báwa tọ̀rọ̀. Ah. n tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ ni wípé àwọn ẹbí mi ò wọ́n á wà tí bàbá bá kú bàbá máa ń kú bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí ni ẹ̀wọ́ kọ́ ló máa kàn sọ pé màá wá fẹ́ ní ṣùlọ́ka owó ẹ̀ ò ní nǹkan ṣe pẹ̀lú mi wọ́n máa wá láti ìjẹ̀bùsà ìjẹ̀ ọmọ. Ah! wọ́n mi ṣe kò sí mọ́. Ah, kò ṣe ní sí pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ ìwà ní ṣe kò sí ó sì. títí láyọ̀ dáríjì mi àfikún dáríjì mi mo ṣe é mo ṣe títí láyò ah. mo ṣe gan-an. onítìrí o onítìrí o onítìrí ìwọlọsàwọlọ sílùú tìrí o ìsàwọ̀ wọjọwọjọ ìsàwọ̀ wọjọwọjọ ebi wọlọsàwọlọ sílùú tẹ̀mórì ìsìnkányí o ìsìnkányí o ìsìnkányí abirù nílọ́njìlọ́ nílọ́njìlọ́ nílọ́njìlọ́ ẹ̀yin lẹ́yìn sáwọ́lọ́ sílùú àtẹ̀mù olódìmọ̀ fún bẹ́ẹ̀ gbogbo máa kọ́ pẹ́lẹ́ tẹ́lẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ gbogbo máa kábàjá talẹ̀ tó lè mọ̀ àfàmáwo márò àmáwo márò tó sì mẹ́ndì ọ̀rọ̀ yìí òun náà lèmi àti ẹ òun lèmi àti ẹ wo bí bàkà gbọ́dọ̀ jàká eégún pọ̀ gbọ́dọ̀ jẹ wọ́wọ́ tọ́mọlò tọ́mọ tọwọ́ mọ lóye àṣàṣì ayé ló mu èmi ni mo sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó sọ fún mi lẹ́ẹ̀kan tó ti gbọ́ ilé ikú làwà yìí ibẹ̀ ni wọ́n ti jẹ́ wọ́ọ̀rùn oríta bi tọmọ ti kú tíya rẹ̀ ọ̀gbọ́dọ̀ sunkún oríta bi tọmọ ti kú tíya rẹ̀ yọ sẹ̀sẹ̀ tọ́jọ́ sẹ̀sẹ̀ tọ́jọ́ sẹ̀sẹ̀ ìgbóná gbóru lè yẹn jọ̀pọ̀lọ́ tọ́bẹ̀ tilẹ̀ tutù awọ rẹ̀ amọ̀ yìí tíkẹ́tíkẹ́ lẹ́nu ọyá báwọn gbarú mọ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tasẹ́tasẹ́. Eh, eh, eh, ọmọ mi ni àkọ́bí mi tó ń jẹ́ títí yẹn kò tiẹ̀ ń fẹ́ mi mi rí látàn ọlá ìtọ́ yẹn òun nìkan ló ń kẹ́ mi lójú ló ń kẹ́ mi nímú <laughs> ṣùgbọ́n èyí títí yẹn ń ṣe ló sọ̀rọ̀ tó ń sọ wípé kò sí ni tóun bá lówó bàbá òun lòun máa mọ̀ kò dẹ̀ ń súnmọ́ mi kò mí mọ tí mo ṣe fún kò ń fẹ́ mi mi rí látọ̀. ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ṣé bó ṣe rí nánu ọ̀dà àbókù ọ̀bá ti jìnnà ó dá mi lójú pé láò ní kó àkàbà faratilẹ̀ faratilẹ̀ ṣé wọn àmọ̀ pákàbà tó bá faratilẹ̀ kì í ṣubú ni wọ́n jẹsẹ̀ rẹ wọ́n jẹsẹ̀ rẹ. ayọ̀ orí kan ò ní balẹ̀ kọ́mọ̀rì yín bẹ́ẹ̀ sì làjà ò ní balẹ̀ kọ́mọ̀rì ń sọ bọ́lọ́gì ní bágẹ́dà bó ti wọn aráyé bẹ́ẹ̀ náà máa wèrò ọ̀run ológì ní jọ́kẹ́ ní àná nítorí pé kíni ẹ wá sí mi nígbà èmi mo fẹ́ gbẹ́nu lé mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ níjù bàbá sun pápá lọ́pọ̀ mọ̀jàlá mọ̀jàlá mọ̀jàlá mọ̀jàlá o mọ̀jàlá o ẹ̀yin là ń délé tẹ̀ wọ́n ròyìn mọ̀jàlá ọjọ́ kìíní àná ọ̀yẹ̀ lọ rẹ̀ wò wá bóòlù ṣe jẹ́. oníkẹrẹ síkẹrẹ òdi ọ̀run ọyẹ tilẹ̀kùn òdi ọ̀run táyé ní kẹrẹ síkalẹ̀ ẹ̀kọ́ ńlẹ̀ ẹ̀kọ́ ńlẹ̀ nǹkan sí ọ̀hún òfurufú nǹkan ti ṣẹlẹ̀ nínú ǹjẹ́ ẹjọ́ mọ̀ padà ní ọmọ padà ní ọmọ ni ṣebí wọn mọ̀ pé tó bá sun pápá lóko mọ̀jà láti ìdílé lọ́rẹ̀ ìròyìn tó orí tó fi hàn mí ní ìsìn nǹkan tó lágbára ni o. lágbára. tó orí yìí tó pè lẹ́gbẹ̀ẹ́ òun tó ń jẹ́ títí lọ́lá àjàgbàjàgbàjàgbàjàgbà ọmọ ilé yẹ kí wọ́n mọ̀ pé lóńgò ti ń gbénú ògo ẹrù jẹjẹ ní gbogbo lẹ̀kílẹ̀ nínú ológo lọmọ náà jẹ́ yóò ní kinní kan nínú ògo ó dà gbogbo mọ̀lẹ́bí yín pátápátá òun ní ọmọ bọ́ gbogbo yín èmi mo sọ bẹ́ẹ̀. ìyẹn títí. títí ah, ògo ló gbé wálé ayé o kọjá máa kẹ́kọ̀ọ́ kọ́ máa kẹ́kọ̀ọ́ máa gẹ́ ni ọláìtàn àbí kí ló pé àjàgbàjàgbàjàgbàjàgbà eh. ah, o ó bínú wáyé níbi ẹni ọ̀daràn ni ìrúlá oríta òfìfo ìkàràgbá oríta òfìfo gbogbo ayé jáwé túnde ọlọ́ọ̀tún òdùn kọ́ bá wọn jáwé túnde ó bínú wálé ayé ni o kò ah, eh, eh, sóògùn kankan fún. ẹ ṣàgbà mi ni torí ọmọ tó fẹ́ràn mi gangan lọ láì tán yẹn ah! òun ló fẹ́ mi lójú tó lóun adirú òun adigba ṣé wá rí èyí títí lọ láì tí ẹ ní òun ní ògùn ẹ pé a máa bọ̀ wá ó ti sọ ó ní bóun bá lówó òun ò lè bọ́ bí mi tí ẹ lè òun kọ́ bọ̀ òun báyìí kó lè bọ́ sí mi lọ́wọ́ ó ti sọ ẹ ráyé mi báyìí. ọ̀rọ̀ tó sọ ń dàgbà. ètò ìṣó wá da. ó sọ bẹ́ẹ̀. oṣù mẹ́sàn-án ò kà sí kẹwàá. òun lẹ́jẹ̀ lójú ọmọ ń lẹ́jẹ̀ lójú. Ah, ó dájú ó dájú ọmọ ni ọ̀dà ọ̀rọ̀ kan lẹ̀kan bá lé ni bọ́bá yájọ́ padà kan jẹ́jẹ́ mi mo jókòó mi ṣòkòtò máa bú yagba yagba yagba sólódì lukọ tí wọ́n pa àwọn ìyá mi àjẹ́ kí ló fẹ́. bá mi ṣé gbọ́dá sí ni bá mi. tó ń gbìyànjú àti sọ ni pé ká pawódà ká pawódà. ọlá ìtọ́ni kó dúró dáadáa. ọ̀dájú abiyamọ ni ìwọ náà ọ̀dájú àti abẹni ìwọ náà èyí tó kéré jù nínú sẹ́dẹ̀mí máa ń bẹ̀rẹ̀ ló gbé wá bá mi yìí sẹ́mi tó jẹ́ pé gbọ́ ọ̀dájú ibẹ̀ ni mo ti lọ rèé bá wọn sanwó inú àjálẹ̀ sí ni mo ti lọ rèé ṣètùtù rẹ̀. fẹ́ dájú ọmọ yẹn náà fẹ́ dájú mi. oríta ibi tó tiẹ̀ wá yìí oríta ibi tó ọmọ ti kú tí ìyá rẹ̀ sunkún ni so ti gbá sojú rẹ̀ kókókó sojú rẹ̀ kókókó kí n gbà kan fún kan mọ̀ hmm. ń bọ̀ n ò tí ì dé àmọ́ kó tó di pé wọ́n lọ kẹtẹ ẹsẹ̀ bàtà méjì kà síwájú kà síwájú ọyá padà sẹ́yìn kà padà sẹ́yìn ẹ̀yin tọ́lọ yóò ẹ̀yin dọ́là yóò olùdẹ́gun àjàdẹ́gun olùdẹ́gun àjàdẹ́gun ọlọ́dẹ àjẹkùn ní kó tó wọ̀lú wa àgbàrá òsì ní kó tó wọlé ẹ̀mí ọmọ lágídí. ọ̀hún mi ó mi lára tèmi àtàbí omi fi ṣeré ah, bíbí. Why, why, why should you have to do that? Ah! ṣáàkì ṣáàkì. ṣé wọ́n rèé. lẹ́nu pé àwọn ọmọ wọn fi ọ̀rọ̀ ṣeré láàrin ara wọn ló gbégbèsè tó pọ̀ tó yìí lọ́mọ tó bínú fún ara ẹ̀ lọ́mọ tó bínú fún ara gbọ́nà káníṣe ló gbà tó ń kọ́ káníṣe náà fún ẹ pé bá wa tọ̀ kí ló bá ṣe náà. Ah, ó mà ṣe o olórin kan eh, kí lọmọ yẹn jẹ́ o Prince Debo olórin ẹ̀mí ni ó ní ká ṣe ni tó gbọ́ ká ṣe ni tó gbà ó ti ṣera rẹ̀ tán o àṣe ni àbànújẹ́ tí a kò bàjẹ́ o ẹ ṣọ́ra níwọ gbọ́nà tí wọ́n bá jọ ń sọ láàrin ara wọn tí kan sọ wípé ah tí n bá rí one hundred million bàbá mi ni màá gbé fún o kí lẹ̀ṣẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀yin obìnrin must must must must it be you you alone must it be just you tí bàbá bá mú ọmọ tó ṣe gbogbo wàhálà lé lórí tó bá dé tó mú ọgọ́rùn-ún náírà fún ẹ tó bá mú àádọ́ta tó ló fún bàbá ẹ̀yìn tún discourage ẹ̀ náà kí ni problem can you please tell me the texture of your problem. anyway ẹnìkan ló parí ńlọ àparí tó ń pe gbogbo wọn láparí àwọn obìnrin tí ọlọ́run ṣe jogun làákàyè fún wọn wà tí wọ́n dẹ̀ máa ṣe dáadáa nílé ọkọ ọlọ́run kan ṣe é lábẹ àmọ́ tó ṣe é ni òun wọn ọlọ́run kò dá ẹ bó ṣe dá ẹ ni ṣótán àbí òtán ó ti dá ibi tẹ́ ẹ dé mọ́ báwo lẹ ṣe fẹ́ túlẹ̀ o àbẹ̀ tó fẹ́ dá ìrìn àjò ẹ̀rú nílé ọkọ tó fẹ́ lọ báyìí ohun tí mo ti gbégbé set nígbà tí mo rí bí gbogbo ọ̀rọ̀ ọláìtọ́ ṣe rí mo wá padà lọ sọ́dọ̀ bàbá yẹn bàbá yẹn mo wá ní kọ́jọ́ bá mi yí padà ni mo pa yí padà yẹn ọ̀dọ̀ títí ni ó máa wá padà já sí. ìyá ọláìtọ́ ìyá ọláìtọ́ mo ń dáhùn. ó sì gbọ́ lójú pé gbogbo nǹkan tó sọ ìbẹ́ẹ̀ náà ló tún ṣe rí. bó ṣe rí nìyẹn. Ah, ah wọ́n wà nínú ajá kó di tọ̀gbọ́n mọ́ mi lọ́wọ́ bí. kò yé mi o. látijọ́ tí mo ti ń gbóhùn sí òkun náà ni. ó kun àbí mo sá fún ọ kọ́ mọ̀ jẹ́. ó jẹ́. tó o sì mọ̀ pé lúbúlúbú lúbúlúbú lúbúlúbú ti ń bẹ lójú ọlọ ibi ọba kù dé gẹ́gẹ́ ni wọ́n pè lóògùn. ewúrẹ́ mi ọ̀mọ̀ sí láàyè ọmọ ẹranko mi yóò dáná rú yóò dáná rú bóun ló ṣe wá jẹ́ ọ̀dà ṣíṣe kú tọ́ bá ti kọ̀ lógì a sì mú lẹ́kọ̀ọ́ àyíntà ṣe lélẹ́yìí ayé ó sì sọ pé ó ní kó bá sọ̀rọ̀ pọ̀ nfẹ́ ó dẹnu nfẹ́ kọ́. bẹ́ẹ̀ni. ọdọ lójú. àà ṣé bá ọmọdé lè wí fún mi. ó sọ fún ọ bẹ́ẹ̀. àà. ìjọ tí mo délé aláré aláré ń bá mi sáré ni o ọjọ́ tí mo délé aláyọ̀ ayọ̀ ni wọ́n bá mi yíyọ̀ ṣẹ̀ṣẹ̀ nígbà tí mo délé àgbọn mi rẹ̀ gúnjọ́ lẹ́la àwọn ẹlẹ́yẹ lọ rẹ̀ bọ̀ rọ̀mìlà lálejò ẹbí wọn ní kí bàbá lọ rẹ̀ rọ tí wọ́n rọ̀mìlà lóhùn olówó lọ́wọ́ wọn ní kọ́lọ́ rẹ̀ gbàmì ọ̀rọ̀mìlà lóhùn ọ̀gbọ́dọ̀ gbàmì ó nítorí pé kí ni nígbà olúkókó jogbo lẹ́yìn kù lóhùn ọ̀rọ̀mìlà ibẹ̀ làwọn ẹlẹ́yẹ ti ṣe pàdé jọ́kè ní àná o pàdé kò ní pọ́ máa wo àjẹ́tọ́ bá sì pọ́ máa wọ́n dá mi lójú pé ilẹ̀ lọ́dà ilẹ̀ lọ́dà ìyọlá ìtàn ìyọlá ìtàn. mo ń dáhùn. sórí wọn fún ọ ní lúbúlúbú ojú ọlọ́kan ah, ah sórí bí n bá ti mú un fún ọ sàmúlògùn ṣe ní pé kọ́ ọ̀sá o bí wọ́n bá ti délé wọ́n mú ilé aláìtán lọ́wọ́ bọ́ bá ti wẹ̀ tó múra tó fẹ́ máa lọ bí iṣẹ́ lóru ọjọ́ kejì ìwọ́n ní ó kú kíní sójú bẹ́rẹ́bẹ́ yóò kú sójú bẹ́rẹ́bẹ́ wọ́n bá ti fojú kan ọ̀gá náà kó wọ́n ṣẹ́jú bọ́ lára lẹ́ẹ̀mẹ́ta ájàgbàjàgbàjàgbàjàgbà ọmọ pé òòjọ́ tẹ́lẹ̀ ní bá tẹ́ ní tiẹ̀ lẹ́ẹ̀ ni wọ́n sùn lè kò sí bá bà yàrá yẹn tó jẹ́ bẹ́ẹ̀ ní tiẹ̀ sùn lóru só ti gbọ́ sákì ni mọ́mọ́ tó lóró ìjẹ̀bú ló lè pè àwùjalè lọ́làṣẹ orúkọ ń bá ní saki ẹ wá já mi nípa tèmi lọ. mọ́mí mọ́mí why why mọ́mí wá. nígbà tí èèyàn bá ń wo ojú ọba olúwa a máa wo ọkàn ṣòrí ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ sínú bíbélì tán ní kan sọ sí ẹnu ẹja ọ̀tọ̀ ni nǹkan tó bá pàdé rere ló padà gbẹ̀yìn ẹ̀. Jù kó sì jù. Jù kó sì jù. Mrs. Ìyá Àbèjì, ẹ pẹ̀lẹ́ púpọ̀. Ah. Mo láìkí oyún ẹ o, wàá rù pẹ́. But baby, I can't believe you did all that though. Yes. Even to your best friend. Yes, I did all that. Abi, Kenny, show me me rich. Mo boy, to buy yẹ boy film ló ń ṣe, ó yẹ kán award best actor <laughs> Oh, serious. What's the di actor here? That was too much. I, I know, right? It was. Kò síbi tí mi ò wá dé gbogbo àwọn èèyàn tí mo mọ̀ ní mo pè kò sẹ́ni tó ń even on social media ó dẹ̀ mọ̀ o ó mọ iṣẹ́ tí mò ń ṣe ó mọ̀ pé mi ò lè go out of US for just one week kí ni mo fẹ́ wá sí nàìjíríà máa káàkiri no don't do that anymore please má try irun kan bẹ́ẹ̀ mọ́ láyéláyé ah ah. mo ti gbọ́ náà o dey calm down. ó ti pọ̀ jù. I know I know. it was too risky. every game tó ń play yẹn o dey lose everything that our parents dey work for yeah. for that stupid thing. yeah I know I I. I almost lost it all. I know. Abi lawyer killer ni mo sọ. Oh yeah, you're right. You're right. Um, oh, Mr. Richard. Yeah. Miss Titi. Yeah. She can bust brain. Um, Sherry barista, Sherry brain, Oh, ti bust already. my my bust. <laughs> <laughs> um, on a more serious note now. Okay a ti recover gbogbo document lọ́wọ́ Mr. Olabintin. yes. ẹ dey expect mi kí n lọ ṣe change of ownership and all that. yes yes yes torí ẹ náà ni mo ṣe invite yín tí mo dé hand yín you know what to do. but you know what this is useless. barrister i mi ò understand reason tẹ ṣe máa ní ọgbọ document useless. yeah yeah. Oh. They are all fake documents. Really? Barista. I mean, babe, are you kidding? No. fake ni documenty. yìí. Ẹni sọ̀rọ̀ torí mo rántí dandan pé document yìí ẹ̀yin fúnra yín lè ṣe changes to wà lórí ẹ̀sìn orúkọ Mr. Wolabi. So, how come tẹ ṣe máa fake ni? Mr. Um, <laughs> Richard, Sherry rí ìbátẹ́ approach me báyìí. Tell your some plans me, like the steps you're about to take. As a legal practitioner, I had to bring in my own sense of professionalism. momo we wípé tí n bá sọ fún belief, ẹ dẹ̀ ní agree pẹ̀lú So I had to play along. Because I know you cannot be in your own right state of mind. Kẹ̀dẹ̀ ò feel pé hand over the whole of your life. Everything your mom and dad has worked and labored for. ẹ̀rẹ̀ they pé ẹ̀kàn fẹ́ gbé fẹ́ni tí ẹ wà related to not even someone of that caliber. so I knew something was wrong somewhere To ẹ̀ ni mo play along bẹ́ẹ̀ so I had to present the fake document because I know this day will come. Wow, barrister. Yes. Ọmọ mọ̀ pé nǹkan tẹ́ fẹ́ ṣe it was very risky like she said and you can lose everything. Yes, yes, I almost lost it all. Pastor. but me, you look so real. Mm, mm, mm, mm, mm, this is my oh. job. I'm a lawyer. You know, I've been the lawyer to your family for years. Yeah. I know my job, and that is why we are here. I have the old original documents to your properties. Wow. Oops. I, I, Kenny. hey. I, I, am, I am short of words. I don't even know what to say. Hey, Mom, what's Oh, Lawyer, thank you. Thank you so much. And God will continue to bless you. Amen. Amen. Ọpọlọ yóò ní dànù. Amen. Amen. Amen. Amen. Wow. If I don't do, who who else? Who else? I, I, I was a fool. Um, at least in tẹ́ torí ẹ̀ ṣe gbogbo nǹkan tẹ́ ṣe yẹn, òun ni Ọlọ́run ti ṣe ń So I think we should just go ahead to, you know, <laughs> the main yes, business. Yes, yes, yes miss. Thank you so much. God bless you for this ṣé mo tó bá jẹ́ pé àwọn other lawyers nínú country wa yìí tẹ̀lé máa follow Rufus steps ní kọ́ máa ṣe orúkọ tẹ̀ ń ṣe the country will be in a good state right now. Mm. yes yes at least wow. I'm the happiest person right now. <laughs> oh my God, congratulations. Congratulations. And ah, wọ́n gba ọlẹ́gbẹ́ ṣe gbogbo ẹ̀ léètẹ̀ ṣe ń ká mọ́ra yín lẹ́nu. Àbí o, àbí o. Ẹ mú déètì kẹjẹ ká. Ètò àpẹjù ni ìtọ́jú ìlàtẹ̀jọ́ máa wọlé tá mú déètì nìkan ẹbí ìyàwó àbúrò tí rẹ̀ di èmi ò tẹ̀lé wé rẹ̀ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. o tún lọ ta ló bẹ bẹ́ẹ̀ sí Mr Richard tó máa wọ sùn tó máa wọ sùn. Mr Richard <laughs> kí lẹ sọ̀rọ̀. ṣé ṣé àwọn ti máa rìn. Ah. ṣé ẹ rí ọ̀rọ̀. sorry sorry sorry sorry. <laughs> mo mọ̀ bá dára fún mi àyànmọ́ mi kò lè yí padà o mo mọ̀ pádára fún mi kádàrá mi kò lè tàsé kò lè yí padà o kò lè tàsé rárá torí páyé mi ó dára o ọba tó dá mi wálé ayé kò lè dá mi fún ya jẹ ayé mi kò ní bàjẹ́ iṣẹ́ mi kò ní dàrú ayé tí mo wà yìí yóò yẹ mi mo mọ̀ pàdára fún mi kádàrá mi kò lè yí padà o mo mọ̀ kádàrá fún mi.